عليم الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدب هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم لن إليك أكيد àwọn tí wọ́n jẹ́ organizers program yìí bẹ̀rẹ̀ látòrí Sheikh Abu Ahmad Suleiman Hamza حفظه الله تعالى وصدد خطاه وبارك في عمره تدري أبو سمية بكنا أبو مسلم أتبقوا àwọn tí wọ́n jọ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala padà sí aburú kọlọ́ba kó má di kí ó tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́ba kí ó ṣàlékún orí rẹ̀ àti dáadáa rẹ̀ àti ìdúróṣinṣin lórí almanhaju alqawiyyu kọlọ́ba kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa mú kí gbogbo àwọn ọmọ yàrá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin lẹ́yìn náà tọ́píkì tí wọ́n ní kí a máa discuss òun náà ni tí wọ́n pè ní alfarqu bayna an-nasihati wa at-ta'yir ìyàtọ̀ tó ń bẹ láàrin an-nasiha ìgbaninímọ̀ràn wa at àti ìbúni àbí ìfiniṣe yẹ̀yẹ́ méjèèjì wọ́n ṣe àwọn nǹkan kan gẹ́gẹ́ bí a ṣe máa sọ fúnra bákan náà ó níbi tí wọ́n ti jọ yàtọ̀ gbogbo ọlá tí ń gbọ́ ànàsíhà ànàsíhà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní àdínú ànàsíhà ẹ̀sìn ànàsíhà ni kí ni túmọ̀ ànàsíhà ànàsíhà àwẹ̀ nùsùrù tí wọ́n yọ gbólóhùn násọ̀hà látara rẹ̀ ó lè túmọ̀ sí bilmashura òun ni kí atọ́yàn sọ́nà pẹ̀lú ìdámọ̀ràn ń gbà mí bákan náà ó lè túmọ̀ sí wípé al-ikhlas filwood kéèyàn wá sìn sí ẹ̀ síyàn níbi ìfẹ́ téèyàn ní so àdínù nàṣíhà ẹ̀sìn islamu tá à ń ṣe yìí nàṣíhà ni òun náà ni ká ṣe al-ikhlas síhà sí ọlọ́run ọba tó dá wa Allahu subhanahu wa ta'ala òun ni ká ní ìkìláàsù pẹ̀lú ẹ̀ nàṣíhà sí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nàṣíhà títírọ ọlọ́run ọba nàṣíhà sí àwọn olórí àwọn mùsùlùmí nàṣíhà sí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí gbogbo eléyìí tí ó ní í ṣe pẹ̀lú káníkì al-ikhlas pẹ̀lú wọn níbi ìfẹ́ tá a bá ní sí wọn ara eléyìí òun ni alirshad alwaaz yóò ti máa wá látara pé àwa sì ń díẹ̀ síyàn òun làá fi lè so òdodo ọ̀rọ̀ fún un sọtọ́ máa lo gbólóhùn an-nasiha ó kó sínú al abóhùn ìpìlẹ̀ rẹ̀ lára rẹ̀ náà ní ká ṣe al-irshad so kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin ànàzíhà dàbí kálá afẹ́ ṣe wáàsí fún yẹn afẹ́ tọ́yọ̀ sọ́nà tó ṣe pé in tó bá jáde òun náà ni ìfẹ́ tó jẹ́ ìfẹ́ tó wá láti mú ọkàn ta ní síyàn òun la fi ń ṣe wáàsí tá à ń ṣe fún àti àtàyír àtàyír látara ààrùn òun náà ni àbùkù fún so tí wọn bá àyàrá yẹn that is ó fàbùkù kan ẹni yẹn ẹni tá a fàbùkù kan ọ̀nà wo la fi fàbùkù kan òun ni pé a sọ nǹkan kan a bá ṣe nǹkan kan tó ṣe pé nǹkan yẹn ò dáa that is ara rẹ̀ kọ̀ nǹkan yẹn ara rẹ̀ ò ní gba nǹkan yẹn nípìnlẹ̀ àárò nìyẹn. àbùkù yẹ nàfíà náà ní ipe ká tún nǹkan ló ara ò ní gbà ṣùgbọ́n eléyìí tí ó wá láti mú ìfẹ́ téèyàn ní sí èèyàn ló fi ṣe nǹkan yẹn tàbùkù ni èèyàn máa ń mà fẹ́yẹ̀yẹ nìyẹn ni ṣùgbọ́n tẹ ṣe ní ni pé ẹ ṣe nǹkan tó ṣe yí pé ara ènìyàn máa pọ̀ òun ni ṣe ní méjèèjì ṣùgbọ́n eléyìí tó bá ìfẹ́ tẹ́ ẹni sẹ́ni yẹn tó wà sí sí ẹ̀ lẹ́fi ṣe ìkejì ẹfẹ́ ṣe kí ni ẹfẹ́ yẹpẹrẹ ẹni yẹn lẹ́fi ṣe. ìkàlára àwọn afẹ́sìn Zainuddin ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala afa ìjáde láyé ní nǹkan bí 795 hijira àwa ní 1442 nísìnyí tó túmọ̀ sí pé afá ìdíjáde láyé ní sí nǹkan tó lé ní six hundred years sẹ́yìn ni wọ́n kọ tírà tí wọ́n fún ní táìtì yìí alfarku bẹ́yìnà nàfíhàtì wà tààyè so láti má dààmú púpọ̀ màá fẹ́ kó ṣe pé mùkọ́dìmọ̀ tírà yìí òun ni nǹkan tí màá kà máwọn nǹkan díẹ̀ then àwọn àlàyé díẹ̀ díẹ̀ ní àfikún nǹkan táwọn afá wa tó ti ń sọ fún wa tó dẹ̀ tún máa sọ fún wa. sọlá ìgbà tí afá dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wọ́n ní fahadu yìí kẹlímátù mọ̀tàsọ́ra tún wọ́n ní kíra tí mo kọ yìí gbólóhùn tó ṣe pé a ṣe ní ṣókíṣókí ni jami'atun tó ṣe pé ó kó sínú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti ẹ̀kọ́ filfarki bẹ́yìnà nasihati wọ́tààyè nípa nǹkan tí ó jẹ́ ìyàtọ̀ tó ń bẹ láàrin ìṣe nàṣíhà fún yẹn ká sọ nǹkan tó ṣe wípé ara máa kọ̀ nípìnlẹ̀ fún yàn ṣùgbọ́n ó wá láti inú ìfẹ́ tá a ní sẹ́ni yẹn tó jẹ́ ìfẹ́ tó wá láti inú òun ló mú wa ṣe kíni ló mú wa sọ nǹkan sẹ́ni yẹn ò nífẹ̀ẹ́ sí wà tààyè àti ká sọ ohun tí ara ẹni yẹn kọ̀ ṣùgbọ́n ohun tó mú wa sọ òun pé torí ipa kẹ́yẹ̀yẹ nìyẹn fainahuma yashtarikani fi anna kulla minhuma àwọn méjèèjì wọ́n papọ̀ níbi nǹkan kan òun náà ni pé kí ni ìkíní kejì wọn ni zikul insani bima yakra zikrahu òun ni kéèyàn sọ fún yàn ní tí ò ní fẹ́ kí kẹ́ ṣe kí وقد يشتبه الفرق بينهما عند كثير من الناس wọ́n ní ìyàtọ̀ yìí ó lè rújúmọ́ ẹlòmí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mi wàláhù muwafiq lis-sawab ọlọ́wọ́ bá lọ́ba tí fi ní ṣe kò ń gẹ ẹ̀ǹtí ó jẹ́ òdodo àti tó correct wọ́n ní ìlàm lọ́mà anna dhikra al-insan bima yakra ipe ká máa dárúkọ ọyàn pẹ̀lú nǹkan tó ṣe pé kò ní láìkì muharramu haramu ni bóyá à ń sọ fẹ́lòmíì ni n tá à ń sọ fẹ́lòmíì ni pé èèyàn kan yẹn ẹni yẹn tó wá gbọ́n tá à ń sọ ń pa àwọn fún ẹlòmíì kò ní láìkẹ́ àbí wájú ẹ̀ náà láti sọ náà kò ní láìkì nǹkan yẹn muharramu ìpìlẹ̀ ni. إذا كان حرام من يكله إذا كان المقصود منه مجرد الذم والعيب والتنقص تباشي كنت أن تريه شيء òun láti lè bú ẹni yẹn láti lè fi àlébù kan watanakos láti lè di ẹni yẹn kù fàámà nǹkan náà fi ìhìmọ̀ fúláhà ṣùgbọ́n tó bá ṣe pé àǹfààní bẹ́ẹ̀bí nǹkan tá a fẹ́ sọ yẹn lè àmàtí mùsùlùmí fún generality àwọn mùsùlùmí kọ́sọ̀tàn lè bá àdéhì pàtàkì jùlọ ní fún àwọn kanú wọn wàkánà maksud minhu tahsila tilka maslaha níta àbẹ̀ torí ẹ̀ ṣe ni pé àǹfààní yẹn afẹ́ actualize yẹ falaysa bi muharrami kò ń ṣe haramu ní ká sọ ń gbà wọn bal mandub nǹkan tó ṣe wípé ẹ̀sìn fẹ́ ni mandubun ilayhi waqad qarrara ulama'u al-hadith wọ́n láwọn àfa aládìsí wọ́n ti fi rinlẹ̀ fi kutubihim nínú tíra wọn filjarhi wa ta'adil nínú tí àwọn afa aládìsí ń pè ní aljarhu wa ta'adil aljarhu wa ta'adil ìmọ̀kánni sábàá gbólóhùn yẹn látara járaha òun náà ni kéèyàn sáyàn lọ́gbẹ́ so aljarhu aljarhu òun ni ká sọ̀rọ̀ ní ọ̀nà tó ṣe wípé ni ò ní láìkì jẹ́rù yẹn àtàdí òun ni ká sọ̀rọ̀ ń pè èèyàn ní ọ̀nà tí ẹni yìí ó láìkì bí ìgbà tó ṣe pé kí ni aṣa lọ́gbẹ́ àti bí ìgbà tó ṣe pé aṣèké ni awọṣọ fún adẹkọrẹ́tì ẹni so bẹ́ẹ̀ ni jẹ́rù wa tàdí lè ṣe rí sáwọn afá aládìí fi ìmọ̀ yìí ìmọ̀ tó ṣe wípé àdíìsì dúólé lórí ni wa dhakaru al-farqa bayna jarhi ar-ruwati wa bayna al-ghiba wọ́n sọ yàtọ̀ tó ń bẹ láàrin ká sọ̀rọ̀ ègéèsì àwọn tí wọ́n gba àdíìsì wa bí bàtà ń ṣá lọ́gbẹ́ bákan náà wal-ghiba àti ìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda haramu ni gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala tó sọ fún wa ní al-Qur'an al-Karim ipe wala tajassasu wala yaktab ba'dukum ba'da ẹ ń máa tọpinpin bákan náà ẹ má máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dá so al-ghiba haramu ni ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn láì dá kò ṣe pé ká parọ́ mọ́ èèyàn òun là ń sọ o gẹ́gẹ́ bí tánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gíbà onítàǹpẹ̀ ní gíbà òun náà ni zikruka akhaka bima yakra ọmọ ìyá rẹ kó sọ nípa rẹ nǹkan tó kórìíra tí ò ní fẹ́ gbọ́ ṣùgbọ́n nǹkan tó sọ yẹn nìyí òótọ́ ni o bó ṣe rí nìyẹn tó tọ́ kó o parọ́ mọ́ torí ẹ̀ sàbí kan bẹ́ẹ̀ lọ́wọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ara ìta ìkànnà fi áàkì má a kóòl ní tí mo sọ yẹn tó bá ṣe pé bó ṣe rí láàárọ̀ mọ̀ yá mi náà ní ìparọ́ mọ́ anábì ní ìkànnà fi áàkì kan má a ta tó bá ṣe pé nǹkan tó sọ yẹn ń bẹ láàárọ̀ mọ̀ yá rẹ̀ ń tó tọ́ pọ̀pọ̀ di tábìtà èyí là ń sọ ní gíríbà tó wà muharrama wọ́n lam yakun fi ma taqul faqad bahatta nítorí sọ ẹ̀dọ́ wáyé kó parọ́ ẹ̀ mọ́ ní nǹkan yìí ò sí lára rẹ̀ ní ó ti ṣe ń tán pè ní bhutan òun náà ní kí n dáadáa parọ́ mọ́ èèyàn ẹ̀ṣẹ̀ méjì nìyóhùn ó dáadáa parọ́ mọ́ ó tún sọ nǹkan tí ò ní láìkì ṣùgbọ́n gíbà ẹ̀ṣẹ̀ kan nìyẹn òun náà ní pé nítorí sọ ó ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ni ò gbọ́dọ̀ sọ nǹkan tọ́mọ ìyá rẹ tó ṣe wípé yóò kórìíra nǹkan yẹn ń bẹ lára ẹ̀ ń tó tọ́ so ṣùgbọ́n tó bá ṣe báwọn àfa oní hadithi ni wọ́n sọ nǹkan yẹn nípa èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ tuntun àwọn ò kákún gíbà àwọn kákún kí ni nǹkan tó wà wájíbà gan ni ọ̀ràn yẹn ni káwọn sọ kí ló fà á òun ni wípé tààrọ̀dọ̀t maslahatan ó ní pé àǹfààní méjì nísìn ó ti takora wọn àǹfààní ọmọ ẹ̀yà wa tẹ́sí ní ká mọ́ sọ̀rọ̀ ẹ̀ láìdá tó mú jẹ́ pé kí ni nǹkan tá a fẹ́ sọ ń pa bẹ lára àti àǹfààní ọba àbí àǹfààní àwọn èèyàn tó ẹni yìí tá a bá sọ nǹkan yìí ń pa rẹ̀ àwọn èèyàn tó pọ̀ lè ṣìnà nísìnyí kí n sọ pé ọmọ ìyá mi yìí kò lámọ̀ náà ò má bá ṣe bísínẹ́sì o tó bá gbọ́ kínní yẹn inú rẹ̀ ò ní dùn tó bá gbọ́ kínní yẹn inú rẹ̀ ò ní dùn torí pé tí mo ṣe yẹn ni mo ṣe járù fún ni ṣùgbọ́n ẹni tí mo sọ fún mo sọ fẹ́ ni ìyẹn nítorí kókó mọ́ lọ kó sí páńpẹ́ rẹ̀ ni tí wọ́n sọ pé mi ìfẹ́ sọ̀rọ̀ ọmọ ìyá mi lẹ́yìn láì da ẹni yóò kó sí páńpẹ́ rẹ̀ yóò dẹ̀ ṣe dàmbá fún ó lè má jọ òun nìkan ó lè jẹ́ àwọn mẹ́wàá ó lè jẹ́ ogún èèyàn ó lè jọ́gbọ́n èèyàn nípa ètò oníṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé nìyẹn ó lè jọ́rú ẹ̀sìn ẹni yìí sùn ọ̀tà oníbíjì àparakù lẹ́yìn yìí but tí n bá sọ kò ní láìkẹ́ ṣé màá sọ pé torí pé tí n bá sọ ríbà ni màá filẹ̀ kó mọ bayé àwọn èèyàn jẹ́ lọ kó mọ ti àwọn èèyàn wọnú bídíà nísìnyí mọ́síláhà àwọn èèyàn á gbé e lórí títí ẹ̀ bọ́ká ní pé ẹni yìí sìn kò báwọn èèyàn sọ̀rọ̀ kò ṣe ẹni tí yìí kò mí sídìí àwọn èèyàn kò báwọn èèyàn ṣe bísínẹ́sì kò bá níbọ̀dì dán kankan pọ̀ mo lè mọ́ sọ nǹkan yẹn bẹ́ẹ̀ làwọn afáàdù máa ń differentiate láàrin àdáyẹ̀tù ilẹ̀ bídá àti káàtìmù bídá ẹni tó ṣe pé ní bídá ni ṣùgbọ́n ó ń pa nǹkan ẹ̀mọ́ nìyí kò fi báwọn èèyàn lò kò spread yẹ àwọn afẹ́ẹ̀sì máa ń separate láàrin òun àti ẹni tó ṣe pé òun ń ta tiẹ̀ fáwọn èèyàn ni ẹni tó ń spread bídá rẹ̀ yẹn ni àbíṣe ẹ̀ṣẹ̀ ló ń ṣe publicly lẹ́ni tí ó ti ju ọlọ́run ọba so ewé èèyàn bẹ́ẹ̀ kò sí gíbà fún tẹwálẹ̀ dákẹ́ nítorí pé mi ìfẹ́ kó sí gíbà ẹ ti ṣe jàǹbá fún ọgọ́rùn àwọn èèyàn ẹ ṣe jàǹbá fún ẹ̀sìn ọlọ́run ẹ ṣe jàǹbá fún generality of àwọn mùsùlùmí wọ́n dínú nàṣíhà ẹ̀sìn wa dẹ̀ ní nàṣíhà mi ìfẹ́ tá a bá ní ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó pé ìkíláàsì wà ń bẹ ìfẹ́ tó wá láti inú ọkàn ní tó gbọ́dọ̀ wà sincere olónífẹ́ àwọn mùsùlùmí sincerely ó dẹ̀rẹ́ ni tó ń ba tí wọ́n jẹ́ nìyí dákẹ́ olónífẹ́ ẹ̀sìn ọlọ́run ọba sincerely ó rẹ́ni tó ń dẹ̀sìn ọlọ́run ọba kò dákẹ́ olónífẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sincerely ń dẹ̀ ẹ̀sìn rẹ̀ rú kò dákẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń da ẹ̀sìn ọlọ́wọ́ bá rú tó sọ̀sọ̀kú sọ ń pọ̀ ọlọ́run kò dákẹ́ so ìtumọ̀ àdínú nàṣíhà lélẹ̀ yìí ìtumọ̀ àdínú ànàṣíhà òun lélẹ̀ yìí sáwọn afá aládìsí ni wọ́n sẹpẹ́rẹ́tì láàrin alghiba àti kìíní ànàṣíhà wọ́n sẹpẹ́rẹ́tì láàrin aljaru wa ta'dil táwọn practice àti kìíní àti ànàṣíhà àti alghiba torí náà tá a bá ń bá wọn àfa aládìsí tá a bá ń sọ̀rọ̀ lọ́dọ̀ ti tiwọn ọ̀rọ̀ pé àgíbà lẹ́ ń ṣe yìí gíbà lẹ́ ń ṣe yìí kò sábà ń ta lọ́dọ̀ ti tiwọn torí pé àwọn gbọ́dọ̀ ṣe nǹkan yẹn láti protect ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìkànnì àwọn àfa aládìsí lẹ́ẹ̀kan sọ fún mi pé ah, ẹ ti jàrá àwọn gbogbo àwọn yẹn ẹ ti lálàsí wọn eléyìí kẹ́kọ̀ọ́ ama taksha an takuna hadhihi ghiba ilé ìtẹ̀ ń ṣe yìí ṣe ẹ bẹ̀rù ọlọ́run kó má yẹ pé gíbà lẹ́ ń ṣe àfáàyẹ ń fún lésì zaida bin Qudama ó ń fún ẹni yẹn lésì ó ní wayhak ṣúẹ ana khairu min li aula min abaihim wa ummahatihim àwọn tó ní mò ń ṣe gíbà wọn yìí wọ́n wúlò fún wọn ju ọba bá wọn àtàwọn ẹran lọ lọ́nà wo ó ní mò ń rí gízu àwọn èèyàn tí ò bá jẹ́rù fún wọn tó bá dojọ́ gbé ní alkiyama torí pé iye àwọn èèyàn tó bá ṣì lọ́nà náà ni àwọn bẹ́sẹ̀ ń wó ṣe pọ̀ sí nìyẹn ṣùgbọ́n pàtà àbá ń wọ́nà àwọn èèyàn against wọn ní àwọn èèyàn tí ó ṣìnà látara wọn wọn ó rí gízu látara rẹ̀ ní ẹrù wọn ló ṣe kí ni yóò fúyẹ́ so eléyìí ni tí àfáà ń ṣàlàyé bí báyìí wọ́n ní wọ́rọ́dù alàmọ̀sáwá bákan náà wọ́n ṣe rọ́dù fún ẹni tó ṣe pé ó bá ń tráyè láti ṣe ní nǹkan tó dọ́gba bẹ̀yìnáhùmá tàbí láàrin àwọn méjèèjì tó lọ ń kọ̀m̀pí ẹ̀ gíbà máa jálù wá tààdìbì táwọn afálábì fi ní so wọ́n ṣe rọ́dù fún irú àpèjúwe rọ́dù yẹn òun ni tí mo ní zaira kudama tó ṣe bákanáà ó ní mínàlùmúta abidi nínú àwọn táláwọn ń ṣèjọsìn wàhẹ́rì yìí mi máa lẹ̀ tẹ̀síwò ilmuhu àtàwọn míì nínú ọdún ṣe pé ìmọ̀ wọn ò fẹ̀jú dáadáa ìmọ̀ wọn ò tó nǹkan ẹlòmíì ìgbà tẹ́ bá ń takò àwọn onídìbíà tẹ́ expose wọn ẹlòmí àwọn abáyín ó lè ní kí ni salima minkumul kuffar walam yaslam minkumul muslimun ẹ̀rí àwọn kèfèrí ń bẹ́lẹ̀ o ẹ̀ takò wọn o àwọn mùsùlùmí ẹgbẹ́ yín lẹ́ ń takò lára àwọn kẹta máa fi ń lé àwọn èèyàn jìnnà tí ẹ náà lọ jòkó pé ah, ṣé àmì stop bá ṣe ń expose àwọn oníbídíà yìí ṣùgbọ́n ẹni tó ṣe kó bá mọ nǹkan táwọn àfa aládìí fi dúró lé lórí àtàwọn àfa alákìídà wọ́n mọ̀ wípé àwọn tó jẹ́ mùsùlùmí yẹn yìí wọ́n burú ju àwọn kèfèrí yẹn lọ fún ẹ̀sìn ni ẹlòmí alọ́rọ̀ owó sọ yìí bó ṣe rí nìyẹn ṣéèkì isa ibùn tèmíyà nínú akọ́rì almasul wọn burú nǹkan tó jọ wẹ́wàá látọ̀dọ̀ kan àwọn ẹni ìṣíwájú wọ́n ní àwọn mulhidun àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nú ọlọ́run ọba táwọn ò gbẹ̀sìn gbọ́ wọ́n ní àwọn oníbídíà nínú àwọn mùsùlùmí wọ́n wọ́ọ̀sì jù wọ́n lọ torí pé àwọn mulhidun ni àwọn ń takò ẹ̀sìn láti ta ni àwọn fẹ́ kíni wọ́n fẹ́ wú ẹ̀sìn láti ta wọn sínú ilé ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn oníbídíà àwọn yìí nìyí àwọn oníbídíà tó ń gbópọn nǹkan kan mọ́ra wọn yìí àwọn wọ́n destroy ẹ̀sìn ní from within so àwọn bá ń destroy from within yẹn wọ́n ń pave way fún àwọn aráta so nígbà tó ní bídíà tó wá lálàṣẹ ẹ̀sìn Islam ní tó lálàṣẹ rẹ̀ yóò easy fún oní fún múlíhìdù ní fún káfíìrù láti wá ṣe kí ni láti wọlé yóò easy fún dáadáa láti wọlé sọtọ́ bá sọ pé àwọn eléyìí ni wọ́n lè ju àwọn kèfèrí lọ eré àdìsá tún sọ̀rọ̀ yìí kò ń ṣe mi kulli wajhin kò ń ṣe ní gbogbo àgbègbè náà mí fẹ́ẹ́ lómi lè pé àbó olè máa yẹ sọ pé àsìkò níbi dí alẹ́ ju kèfèrí lọ táwọn afá bá sọ àgbègbè tí wọ́n fi sọ nìyí ولا فرق بين الطعن في رواة حفاظ الحديث ولا التمييز بين من تقبل روايته منه ومن لا تقبل وبين تبيين خطأ من خطأ من أخطأ في فهم ما عن الكتاب والسنة وتعول شيئا من على غير تأويله وتمسك بما لا يتمسك به ليحذر من الكتاب فيما أخطأ فيه وقد أجمع العلماء على جواز ذلك أيضا ní àpèjúwe lórí ilé ìkánú àwọn afẹ́ẹ̀sìn tí alimamu zahabi rahimahullahu ta'ala tí wọ́n mú ọ̀rọ̀ wa muhammad ibn nasir as-sulami lára àwọn afá aṣáájú ni ó wá bífọ́ alimami zahabi ẹni yìí ó ń ṣe tẹ́rjámà kanú àwọn afá tó náà benefit lọ́dọ̀ rẹ̀ dàtí sọ́rí àwọn pè é kan ní abu sa'ad ó ń ṣe tẹ́rjámà muhammad bin nasir as-sulami. As ó sọ̀rọ̀ ń pa rẹ̀ so nígbà tó wá sọ̀rọ̀ ń rẹ̀ ó sọ kan ó ti yìí ó sọ dáadáa ń pẹ́ lọ kan tọ̀rọ̀ yẹn le nípa rẹ̀ Al-Hafiz Ibn Jawzi àwọn wá mú ọ̀rọ̀ yẹn ọwọ́ aṣekínni ọ kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ Abu Sam'ani tó sọ against the Muhammad bin Nasir asulami so láti lè fún alápèjúwe ni o náà ó ní kọ́ọ̀lá tìlmìzúhù bin Nasir asulami ó sọ Abul Faraj ibn al-Jawzi ibn al oníkàánà hafidun hafidu ni muhammad bin nasir sulami bọ́ọ̀bì tọ́nu ẹni tó ṣe yípe ó dọ̀bá tó àwọn nǹkan tí ó mọ̀ dáadáa ni síkọ̀tà ni síkọ̀ ni mọ́tìkínà ni àti báwọn afárá ti ṣe mọ̀ ń lò ẹni tó ṣe kọ́ọ̀nù nǹkan tí ó mọ̀ nù hadithi min ahli sunna nínú àwọn onísunna láàmọ́gbọ̀nsá fi kò síbi tá a ti lè tí nǹkan bọ́ lára dàtí kò ń ṣẹni téèyàn lè ṣètò àánú sí tá a lè sọ̀rọ̀ against wọ́n wà lẹ́rí tàwọ́lá tẹ̀símẹ́rì òun lẹ́ni tí ó fún mi láwọn àdífì tó fún mi gbọ́ tẹ̀símẹ́rì alhadith fasanitu bi kiraati almusnad bil imam ahmad ọlọ́dọ̀ rẹ̀ tí mo ti ka musnad imam ahmad bákanáà wa ghayra minal kutub àtàwọn míì nínú tíra alkibar àwọn tíra wọn ńlá wal ajza àtàwọn juz'u dàti tíra tó sọ̀rọ̀ nǹkan nǹkan pàtó tó jẹ́ tíra hadith ṣùgbọ́n nǹkan pàtó ló kàn sọ̀rọ̀ nǹkan wa kana yusabbit lima asma' òun ló bá mi ń kọ́nfàmù àwọn nǹkan tí n bá ń gbọ́ wà á ní lọ́dọ̀ rẹ̀ akhastu ilm alhadith òmò ti kọ́ inú hadith wà kana kathira dhikri ó máa ń rántí ọlọ́run wa lọ́pọ̀lọpọ̀ fẹ́rí àdámà ìmọ̀ àdámi lójú gan ó ní zakarahu ibnu sam'ani fil muzayyan ibnu sam'ani ní abu sa'd ó ló dárúkọ àfáà yìí ìyẹn Muhammad bin Nasir As-Sulami ó dárúkọ rẹ̀ sínú tíra rẹ̀ Al-Muzayyal tíra yìí Al-Muzayyal ala Tarikh Baghdad Tarikh Baghdad ti Khatib al-Baghdadi odidi tíra ńlá ni volumes tó fi sọ̀rọ̀ pa ìtàn Baghdad àwọn àfáàbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so Abu Sa'd Sam'ani òun náà wá kọ tíra lórí tíra yẹn bí ìgbà tí yẹn fi ń ṣe bí addendum kò mọ̀ jẹ́ bí àlékún fún tíra yẹn so tí wọ́n pè ní al-muzayyal ala tarikh baghdad àbí kan pè ní zaylu tarikh baghdad faqal ó wá sọ pé kana yuhibbu an yaqa'a fin-nar ibi tí mo lọ gbogbo ẹnìyẹn ابن جوشي سوري ابو سعد الزمعاني ابو سعد الزمعاني اون سورن محمد بن ناصر محمد بن ناصر سلامي اوني كان يحب ان يقع في الناس امم بن وتلاوين قال ابن جوزي امام الذهبي التاريخ الكبير انينو تاريخ الاسلام ọwá ní ibùn jọ ti sọ pé wàhábẹ̀ kọ̀bí hùn ní àbí fàájì ọ̀rọ̀ burúkú la Abu Saad sọ yìí that is ọ̀rọ̀ burúkú ní Abu Saad ló sọ sí àpọ̀ òun tó ń ṣe Muhammad bin Nasir as-Sulami burúkú ló sọ sí ó ní fa inna sahib al-hadith ma yazalu yujarrih wa yu'addil gbogbo ẹni tó bá ti fìdí síbi àdífì ní àkílọ̀ wọn ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yùjẹ́rì wọ yóò ádì so wá sọ wípé Muhammad bin Nasiri Sulami ni ike kánú yóò ṣíbù àyà ká àfin náà ipò mọ́ ń bẹnu àtẹ́lẹ̀ àwọn èèyàn àìsọkúsọ òun ni nǹkan tí àbúsáàrí sọ yìí fàìdàkọ́lá kọ ìlú tí ẹ̀ka wá sọ wípé ìnà àdà òkú òfin náà ipe eléyìí ìmọ̀ bẹnu àtẹ́lù àwọn èèyàn ni dalla على annahu laysa bi muhaddithin ó ní ìtumọ̀ rẹ̀ ni pé kò ń ṣe àfa aládìsí àfa aládìsí ò ní lo gbólóhùn pé kana yuhibbu ayyaka fi nas fún ẹni tó mọ̀ pé aládìsí wala ya'rifu al-jarha min al-ghiba kò mì yàtọ̀ láàrin jarhu àti kíni àti ghiba ṣe ń fólò ọ̀rọ̀ Ibn Jawzi tó ń ṣe kíni tó fi ń ṣe rọ́dù Abu Sa'd Sam'ani ó ní wọ́n mú dáyẹ̀lì ní samuhani tí mú samuhani tó sọ wípé mú nọ́ọ̀sì ní ó nífẹ̀ẹ́ pé kó máa bẹnu àtẹ́lù àwọn èèyàn mú dáyẹ̀lì tó ń gẹ̀gẹ̀ fún rẹ̀ ṣe yìí máa san máwù ìlàbùnàṣì ìlàbùnàṣì ló fún lórúkọ yẹn wàlá dálàwù àlàhàwálì ṣìyú kò sẹ́ni tó tọ́ka rẹ̀ sí kíni conditions àwọn ṣìyú ahadun nif ìbùnàṣì èèyàn kan bí ìbùnàṣì ní dàtí sí pé wọ àbúsárì sàmánì tó sọlé ìpa muhammad bin nasir ah afá rẹ ló ń sọ nǹkan yìí ń parẹ yìí wọkọdẹ tajẹbi kalami fi aksari tarajim àbúsárì sàmánì ni ó lu ọ̀rọ̀ muhammad bin nasir sulami ní àmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe tó sọ nípa biography wọn fakaifa awwala alayhi fil jarhi wa ta'dil ó ṣe gbọ́ ọ̀rọ̀ tó sọ níbi jarhi wa ta'dil thumma fahana fihi lẹ́yìn yẹn wá sọ pé kí ni ó lẹ́ni tó máa nífẹ̀ẹ́ kó máa bú àwọn èèyàn ni walakin hada mansub ila ta'assub ibn sam'ani ala ashabi ahmad ó ní kò yà mí lẹ́nu ibn sam'ani ìyẹn abu sa'ad ó ní ń tá a mọ̀ pẹ̀lú ẹ̀ ni pé ó ní ta'assubu against àwọn hanabila torí pé àsìn òun nìyí ìyẹn abu saad eh, eh, abu muhammad bin nasir ambalini so ní abu saad samani ni ipò níta asúgbò against wọn òun ló mú ma sọ tó ń sọ yìí wà máa tọ́lá wà máa tọ́lá àkìtábáwú ra àtàsúbáwú albari ẹni tó bá kàtí rẹ̀ dára yóò ìta asúgbò ẹ̀yìn wàsú akọ́sì àtàníyàn burúkú rẹ̀ wàlájára lam yumata bima sami wàlá bálaga martaba riwaya ó ní kò ń ṣe nǹkan tó jọni lójú bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó strange ní ipe àwọn nǹkan tó gbọ́ nìyí kò ṣàǹfààní pẹ̀lú ẹ̀ irú àwọn nǹkan báyẹn rí àwọn afáláàdì tí ó mọ̀ sọ síra wọn ìgbà tó ń sọ tí ẹ̀tàn kúlùtù záàbí wá fẹ́ fún ibù ìjọ́sí òun náà fẹ́ fún lẹ́sí ó ní yá abàlfaraj rẹ̀ abúlfaraj la tanha an khuluqin wa ta'ti mithlahu ìka tó ń bú ibùn sàmàání fún ikó ṣe fún muhammad bin nasiru sulami ó ní wọ́n náà ṣe yìí náà fa inna alayka fi hadha al-fasl ẹnu yìí tó rọra sọ lásán yìí ní mu'akhadhat àwọn kátà tẹ́kì wọ́n náà ọ̀pù adida àwọn kátà máa tẹ́kì ọ̀pù púpọ̀ òǹbẹ̀ǹbẹ̀ منها لا يعني أن أبا فاج لم يقل شيئا في تجريئه وتعديله خصوصا كان بالتجريء أتي تعديل تشيني وإنما قال إذا كان صنعني إنه يتكلم في أعراض الناس إذا محمد بن ناصر السلامي ó máa ń bẹnu àtẹ́lu ọ̀nà àwọn èèyàn tó sọ náà nù kó sọ jù bá ń lọ ó ti yìí ó sọ dáadáa ń parẹ́ ṣùgbọ́n kàfẹ́ ní ìlú kúkú mọ́ ń bu ẹnu àtẹ́lu ọnú àwọn èèyàn wọ́n mọ̀ ń jà ráhà wà á dàlà ẹni tí ó bá dẹ̀ ń jà ráhà tó àdàlà nìyí ó ní láyé sàmà tí ó fi alẹ́ hadith anáwó ìtàkàlà fi finance lọ́dọ̀ àwọn afá aládìsí wọn ní sọ pé kí ó ń sọ̀rọ̀ ègé àwọn èèyàn bal kọ́ ọ̀nà mà ṣùgbọ́n àlè ó sọ nǹkan tó jọ́rọ̀ èèyàn lóhun lórí láti sọ ni wàrọ́jù kọ́ọ̀lá fi ibn Nafir ibarataka bí àìníhà ẹni tó ń sọ yìí tó sọ gangan lòun náà sọ alẹ́ ti farakta amíhù tó ṣe pé wọ́n gangan jí lọ́dọ̀ rẹ̀ ní wà sọ̀bátà wùríhà tó lẹ̀ mọ́ bal wa ammatu ma fi kitabik in fact ni ìtò pọ̀jù àbí ìtò pọ̀ nínú tó ń bẹ nínú tíra rẹ̀ al-Muntazir Ibn Jawzi òun náà ṣe tíra kẹtọ́ntò ní al-Muntazir nípa ọ̀rọ̀ tàríkì lòun náà ó ní ìtò pọ̀ ń bẹ min sanati nayi fositina warbainia ní nǹkan tó kọ láti nǹkan bíi four sixty something hijira ìtàn tó ń kọ bọ̀ láti bíi four sixty something hijira tó lọ gbé láti four sixty something hijira nìyí ó ní ìlà wákìtì náà àdá títí di àsìkò táwa yìí mina taraji nínú àwọn biography àwọn èèyàn tó sọ ní ìnáma akasawu min zayin látara almuzayyalu samuani ló ti mú min zayin rajul thumma anta tatafakhar lẹ́yìn ẹni wọn náà wá ń ṣe bí kíní oúnjọ rẹ lójú ẹ́ àlẹ́yìn wàtàtàfájà òun sọ̀rọ̀ jàùjàù sí wọ́n mọ̀ náà bẹ̀rẹ̀ fi kàlámì ibn Nasif al-Jarh والتعديل أيضا عرف جترفته وتعصفه بعد الأوقات ابن نافع تو أن ديفندي تو لا فارع تو ني سمعني او بنفيت لودره او كلي وانا بنفيت لودو سمعني dẹ́nà tó bá mọ ibùn náà sì dáadáa a mọ̀ pé èèyàn kan tí máa ṣe eh, tó máa fẹ́ jẹ gàba lórí àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni náà kí la fi mélé ìwá òní pé àwọn àfa aládìí báwọn ṣe rí léèkì yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe relate náà kò túmọ̀ sí pé afá aládìsí ò lè ṣe kíni kò ní kọjá àlà débi pé nàfí àtòun náà lòun fẹ́ ṣe fún umma torí pé jọmọ ènìyàn ló ó lè gbéhùn náà láti lọ ṣe kíni láti lọ ṣe tààyè kò sẹ́ni tí ò lè kó sí ní ṣùgbọ́n gbọ́dọ̀ máa mọ̀ ká máa fi ṣẹ́ẹ̀kì ara wa ní tó ń bá lọ yẹn ṣó ń bá lọ nítorí sincerity nítorí tọlọ́run nítorí ẹ̀sìn ọlọ́run bá nítorí jẹ́láàtì àwọn mùsùlùmí ṣó ló ń torí ẹ̀sọ́ tó ń sọ àbòfẹ́ mọ̀ọ́mọ̀ wọ ẹnìyẹn lẹ̀ ìwọ fúnra rẹ̀ o lè dáhùn kìíní yẹn nísìnyẹ káwọn pé ìfihàn kan ṣe rọ́dù fáfá mi àá àjẹrọ́dù tiẹ̀ náà padà nítorí ẹ̀kọ́kọ́ ṣe kọ́ yẹn àjẹrọ́dù tiẹ̀ náà padà kọ́ nítorí ẹ̀kọ́kọ́ ṣe ni pé àfá rẹ̀ ṣóun ló ra ìtàbó rọ́ǹgì tó wá fẹ́ ní sincerity pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀sìn ọlọ́wọ́n ọba ó kọ́kọ́ wo iṣu ten discourse ní tán ṣe rọ́dù fáfá rẹ̀ lórí kárọ́dù yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n yẹn ká bá lóun ṣe rọ́dù fún wọn wọ́n ní kárọ́dù ẹni yẹn bí àwọn lè ra àwọn àǹfààní kan bẹ́ẹ̀ wọ́n ní ká àwọn náà láwọn ṣe kí ni wọ́n ṣe rọ́dù tí wọ́n padà so eléyìí ó máa sọ a èyí ó máa sọ b àwọn méjì gan lè mọ́ta rọ́dù ara wọn ni wọ́n lè mọ́ ìrí tuntun rọ́dù ara wọn so ìkíláàsì ti ń kúrò ní nǹkan ẹ bẹ́ẹ̀ ni àdínú nasiha èèyàn kan ṣe rọ́dù fún àfáà mi ní fọ́ọ̀tù tó yẹ kó wọ́n ṣe ni pé lọ gbọ́ nǹkan yẹn náà bolo ti ní ìsọ́ba táfà yẹn ti gbé gbájú so bí àwọn gan lè tún lọ bá fà rẹ tí ó lè ṣe kí ni ó lè pàkíyèsí àfà rẹ ṣùgbọ́n a àwa àti wọn ni so campaign àti campaign tó di pé kó fẹ́ dé sí padà fún ó máa kàn sọ gbogbo ẹ̀ bára wọn ní ọ̀tọ̀ ní tẹ́nìyẹn ń sọ ọ̀tọ̀ ní tó mọ́ sọ so yíò ń ṣe nà sí hàmá yíò ń ṣe nà sí hàmá ló ń jẹ́ pé agbọ́rọ̀ mọ́ ṣẹ́ẹ̀kì ara wa ní so eléyìí mo kàn yàbàrà lọ ibẹ̀ láti lè fún wa ní àpèjúwe nǹkan tí ìmáàmù yìí tí wọ́n ń tafàtí nínú tíra wọn alfarku bayna nasihati wa ta'yir sọpẹjú ètò mo mú wá sí yóò jẹ ká gẹ́ẹ̀tì àwọn nǹkan tí afa sọ nípa wípé ẹni wá ṣe kátọ́ ní wọ́n bá ìyá náà kátọ́ rẹ̀ káyìnà mọ̀ nkáànà torí pé òdodo ó ju anybody lọ òdodo ju anybody lọ àgbà ah, ẹni tó wá ṣe mistake yìí ń sìn afa wa ni o àdàkẹ́ ah, lórí ọ̀tún ọ̀yàn pápá àfáwọn làwà àfáwọn ni wọ́n ẹ́ẹ́ òdodo ẹ gbọ́dọ̀ fi rinlẹ̀ ó wá kú ọ̀nà wo ló fẹ́ fi ṣe nàṣíhà fún àfáàyín ṣé wàá lọ bá lẹ́yìn ni bó ló ṣe fẹ́ sọ ṣé wàá pè wọ́n ní okùn mẹ́tọ́dì tí wàá fi gbà ṣe kí ni tí wàá fi gbà fi òdodo yẹn rinlẹ̀ tí òfin ní jẹ́ tàyírù fún àfáà ẹlòmíì náà tó náà bá ti kéwú díẹ̀ báyìí sí ó ti kọ́ rìsálà nàwíyá ni ó kọ́ náà olùwádìí ó ṣe ó kọ́ albalaga alùwádìí hà àti díẹ̀ díẹ̀ mi so the next náà ni pé ah ọ̀nà ọ̀bẹ̀ mọ̀ ṣe afáfá rẹ̀ the next thing yẹn fẹ́ mọ̀ ṣe afáfá rẹ̀ fẹ́ mọ̀ ṣe afẹ́ anybody so yóò di pé kúltù mi náà sọ. So, wàláhì ẹ̀ ká ṣẹ̀kì ara wa gan gbogbo wa ní gbogbo wa ká ṣẹ̀kì ara wa in tó o fẹ́ sọ wòówò ṣé nà sí àlùmọ́ ẹ fẹ́ sọ àbí tààyè àbí tààyè o fẹ́ wú ẹnìyẹn lẹ̀ o fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ni àbí torí tọ́lọ́run ló fẹ́ fi ṣe nǹkan yìí torí ẹ̀sìn ọlọ́run ọba ló fẹ́ fi ṣe torí káwọn mùsùlùmọ́ bá ṣìnà ló fẹ́ fi ṣe wọ́n kọ́kọ́ dáhùn question yẹn náà tó bá dáhùn question yẹn lọ kẹtàn the next wá ní pé ọ̀nà owó lè fi gbà ṣe kìíní tí ó fi lọ jẹ́ tá àyè rẹ̀ so afan tẹ̀síwájú wọ́n ní wàlẹ̀ hàdà nájì fi kutubi musannafa fi anwa ilẹ̀ ulumi shar'iyya torí náà àárí tíra àwọn afáà tí wọ́n kọ́ níbi àwọn fíìd ìmẹ̀sìn lóníranran من التفسير بتفسيرني وشروح الحديث الأيام حديث والفقه نبي فقه واختلاف العلماء نبي أيكون ومعفا وغير ذلك أتباع بيلو ما وكفياك سلي عارف ممتلئة بالمناظرات أكوف كني ديبيت ẹni tí ó fẹ́ wátàgbò mọ̀ tí ó fẹ́ kéèyàn náà bọ́ra àwọn ó ti wọ the wrong place ẹ o fẹ́ wáta gbòòmọ̀ bọ́ o ti rí rẹ tán tó bá sọ̀rọ̀ ẹlòmí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ o wà ní wrong place o ìpẹ́ kó wà ń bẹ̀ yẹn torí pé àkọ́kọ́ ni pé o rẹ̀ ṣe mọ̀láíkà ni ìwọ́kọ̀lọ̀ rẹ̀ nímọ̀ jù lórí ilẹ̀ ayé so o sọ̀rọ̀ o gbé míì olùrọ̀ mọ́mù malik rahimahullahu ta'ala ó ní máa min na illa raddun wa mardudun alayhi kò séyẹ̀ kan nú àwọn àfa yóò ṣe rọ́dù fáwọn èèyàn kan àwọn yóò dẹ̀ ṣe rọ́dù fóun náà illa sahiba adal qabr afẹ́yìn tó ń bẹnu sàárè yìí kò náà ni ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n káfà kan fi pé tóun bá ti sọ̀rọ̀ ni kò sí ta'qib lórí ọ̀rọ̀ kò sí ta'liq kò sẹ́nibọ́dì tó lè sọ ipe tó ń sọ yìí a ah, ó kù díẹ̀ káàtó nu ti wà ní wrong speech ló wà kò yẹ kó wá bẹ̀yẹn rárá so wàá sọ̀rọ̀ àwọn míì ló ṣe kí ni sọ ni bákanáà wà rọ́bì àkọwàlì man tó dọ̀ áfò àkọwàlì hùmìn àyìn mẹ́tì sálàfò ìkálà ààrí wípé wọ́n ṣe rọ́dù fún ọ̀rọ̀ àwọn àfà fún àwọn àfà tó ti lọ ní àtàwọn àfà tí wọ́n wá lẹ́yìn mina sahabati wa tabi'ina wa man ba'dahum nínú àwọn sàábé àtàwọn tabi'una àtàwọn tó wá lẹ́yìn wọn ẹ̀rí sàábé tí ó ṣe rọ́dù fún sàábé mi sàábé kan yóò ṣe rọ́dù fún kíni fún sàábé mi abubakar radiyallahu anhu ó ti lé máwọn sàábé mi àbí umar radiyallahu anhu ó ti lé máwọn sàábé mi lórí àwọn issues ó lè lè máa gán bí ìgbà tí Samura bin Jundub radiyallahu anhu ní ṣe ń bẹnu Sahih Muslim ọ ń gba jizya lọ́wọ́ àwọn Nasara àwọn kan wọ́n láwọn ò ní owó táwọn afikalẹ̀ ipe ọtí táwọn ní àwọn òdẹ̀ rí so that is pé òun á gbọ́ tí àwọn á ta ìgbà tí Umaru gbọ́ kìíní ni Umaru ni samra qatalallahu samra àpọ́nà ìṣerú nǹkan báyìí so ni samra sahabiyun jalil ṣùgbọ́n gbé gbágímẹ̀ Umaru dẹ̀rí pé kò lè máa ní àyè yẹn òun ni tí ó gravity tó so wọ́n lè má fa àǹgbà míì kò túmọ̀ sí pé kí ni wọ́n yé ti àfa ẹ̀ ibn abi zayd ó ti lè má mọ́mú máàlìkì lórí kí ni lórí gbólóhùn pé tá a bá rajà ní pé kò albayyani bil khiyari ni anabi sallallahu alaihi wasallam so ma lam yatafarraqa ìyẹn méjì tán tajà fúnra wọn nìyí eléyìí sọ pé mi ràmá ilé sọ pé mi ìtàmọ́ lópin ìgbà tán bá ti ìtùká ṣùgbọ́n Ìmáàmù Málìkì lọ́dọ̀ ti tiẹ̀ ní tábásọpá ara alìsì mú fún ẹmú ra ó ti tán náà nìyẹn tó takò hadith yẹn so ńgbà tí Ibn Abi Dhi'b tí àti kan bẹ́ orí ẹ̀dàmù tí ò bá túbá kí ló ṣe yẹn o lè mọ́mọ́ malik lórí kíni lórí nkẹ̀kẹ̀ ṣọ́fẹ́ fi yẹ̀yẹ́ ìmọ́mọ́ malik rárá ìtara fún ẹ̀sìn ọlọ́run ọba ìtara fún súnà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam sàwọn afáwọn alẹ́ mọ́ra wọn nígbà míì sani òpó kẹ́hà ní òun ò fẹ́ lè mọ́ kò tí ì ṣe àti wà ní fíìdì ìmẹ̀sìn kò ṣe àti wà lè máa lọ tajà bụ ẹgbẹ́ àwọn ọlọ́jà ni ó lè mọ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n imesi yìí nìyí àwọn mi ò ṣe rọ́dù fún tí rọ́dù yẹn á gbóná wọn àdẹ ní intention pé wọ́n ní ìtẹ́jọ́ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn ni tẹ́lẹ̀ yìí ẹ̀rí láàrin àwọn sahaba ẹ̀rí láàrin àwọn tàbí'un ẹ̀rí láàrin àwọn àtibáwò tàbí'in so ìyẹn ò ṣe nǹkan tuntun so afán tẹ̀síwájú wọ́n ní walam yatruk walam yatruk zalika ahadun kò sẹ́yẹ̀ kanú àwọn onímọ̀ tó fi léilẹ̀ wàlá dáa fi ìtọ́ anan alaman rọ́dà alẹ́ kó làhù rẹ̀ sọ pé kí ni ẹni tó wá fi lè rẹ̀fútì wọn ni ó ń ṣe tó ánù sóhun ni wàlá zamma fi ẹ̀ ó tẹ́ sí ó mọ̀ ń já ilé àwọn ní a lè ráwọn nǹkan báyẹn ó ní fọyún karo alẹ́ yìí wọ́n tako fún nǹkan báyẹn fọyún karo alẹ́ yìí fàhàṣẹ́tuhù wa ìsàátùhù dúnà ásírọ̀dì ọ̀rọ̀ líle tó sọ ìsọkúsọ̀rọ̀ jàùjàù tó sọ yẹn a sọ pé o ti sọ̀rọ̀ tó le jù ìrẹ́kọ̀rọ̀ yẹn le tó báyẹn jùmọ́ dúnà ásírọ̀dì yìí rọ́dù tó ṣe tó jẹ́ ibi tó ti ní ìsọ́wà ẹ̀ a nígbà dànù lónìí àwọn èèyàn kì í ṣe yẹn èèyàn kan ṣe rọ́dù fáfá mi ẹbí ta sọ lẹ́ẹ̀kan ni àti ẹ̀mí wo ṣó ní ìsọ́wà bí ò ní ìsọ́wà òun ló jẹ rọ́dù mi ṣó o gbọ́ rọ́dù yẹn látòkè délẹ̀ kò gbọ́ bọ̀pọ̀tìpá kò rí táìtù kìíní yẹn nìyí orí táìtù yẹn ló máa bẹ́ẹ̀ ẹwà ẹ̀yin tẹ́ wọn nífẹ̀ẹ́ agbọ́rọ̀dù ẹni àkọ́kọ́ ẹgbẹ́ ní kejì tá ah, àwọn ọ̀rọ̀ yóò jọra wọn ọ̀tọ̀ nílé ní sọrọ lọ ọ̀tọ̀ níbi tí ìwọ sọrọ lọ sáyìn pé kò gbọ́ yẹn nìyẹn sáyìn pé kò tí wọn ṣe fún àfa yẹn yẹn nìyẹn bóyá sọ fún ah, fáfá ó pa fáfá ó ṣe àjọ tẹ náà nù ẹni tòun yẹn sọ kẹ́ni ẹ tiẹ̀ ní ìsọ́mọ́ àmì kan sobíyà ọ̀rọ̀ jàùjàù tó sọ yẹn pé a ah, kò yẹ kẹ́ sọ̀rọ̀ báyìí kò yẹ kẹ́ sọ̀rọ̀ báyìí bó tiẹ̀ jẹ́ wípé publicly àgbà pé kí ni ẹ correct lórí rọ́dù fẹ́ ṣe fáfá wa yóò acknowledge yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lò bára yóò ti lé ju nǹkan kan mọ́ra wọn so àwọn èèyàn mọ̀ nǹkan tó ń bẹ́ nìyẹn jàre lórí ṣùgbọ́n pé abọ́ ni wọ́n ṣe máa tako kìíní ẹ̀mọ́ ìṣòro tó fún ẹ̀mí ó ṣe pé ìmọ̀ báyìí ló ní ẹ̀yẹ kútù báyìí ló ti há iye kìíní kan ó tí mú ẹ́fídẹ́ǹsì wa gbogbo tó ń sọ kó ṣe pé gbogbo kútùbù hadithi pátápátá ló há kó ṣe pé òun ló mọ náà wù jù ló mọ gbogbo ẹ̀ jù ìyẹn kọ́ ní iṣu ẹni tó nímọ̀ jù lórí ilẹ̀ ayé nìyí ni so asu rod à ní gbádànù ṣùgbọ́n fàhásà rẹ̀ nìyí ìsá ààrẹ ń di adab àṣírọ́dù fún yẹn ni wọ́n ní bákan náà wọ mukhalafati àti ibi tí ó ti gbé gbági tó ti tako ẹ̀sìn ní iqamatan lil hujjati shar'iyya láti lè fi hujjati shar'iyya rinlẹ̀ àwọn evidence sharia wal adillati al àti àwọn ẹ̀rí tó ṣe wípé òun ni tí a kà fún wa wọ́n ní tó fọ eléyìí òun náà ni pé anna ulama ad-din àwọn afẹ́ẹ̀sì kulluhum mujmi'una ala qasdi izhari al-haq gbogbo wọn ẹnu wọn kò lórí pé kí ni ká fi òdodo hàn alladhi ba'atha Allahu bi rasulahu sallallahu alaihi wasallam tí ọlọ́wọ́n tí ó gbé àwọn òjì tó gbé òjíṣẹ́ rẹ̀ tó gbé dìde lórí wal an yakuna ad-dinu kulluhu lillah bákan náà kí ẹ̀sìn kó jẹ́ pé gbogbo ẹ̀ títọ́lọ́run ni ó jẹ́ wa an takuna kalimatuhu hiya al-ulya bákan náà kó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó jẹ́ nǹkan tí ó ga jù wa kulluhum gbogbo àwọn àfáà dáadáa mu'tarifuna gbogbo wọn ni wọ́n jẹ́wọ́ na acknowledge bi anna al-ihatata bil ilm ipe ká nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo táǹpẹ̀ ní mẹ́sìn kí wọ́n nímọ̀ nípa gbogbo ẹ̀ kullihi min ghairi shuduri shay'in minhu laysa huwa martabata ahadin minhum ipe kò sẹ́ni ẹnìkan nú àwọn tó dé lẹ́hùn yẹn àwọn àfa gidi àwọn àfẹ́sìn àwọn àfa súnà ẹnu wọn kò lórí wípé ká ní mọ̀ nípa gbogbo nǹkan tí ẹ̀sìn mú wá kí yẹn ní ìhàtọ̀ pẹ̀lú gbogbo ẹ̀rí laysa martabata ahadin minhum kò ń ṣe lẹ́bù anybody nú àwọn nìyí wàlá dàáhù ahadun minal mutaqaddimin kò séèyàn kan tó pàpè mọ́ra rẹ̀ nínú àwọn ẹni ìṣíwájú nínú àwọn àfáàsúnnà wàlá minal mutaakhirin bákan náà kò sẹ́ni tó pàpè mọ́ra ilé nínú àwọn àfáàsúnnà tán wá létà falihada torí eléyìí kana a'immatu salaf al-mujma' wa fadlihim torí náà àwọn àfáà ní tó ṣe pẹ́nu àwọn àfẹ́ẹ̀sìn kò lórí ọlá wọn yaqbaluna al-haqqa wọ́n máa ń gbọ́ òdodo mimman awradahu alayhim látọ̀wọ́ ẹni bọ̀rì tí ó bá mú òdodo yẹwà fún wọn wọ́n ń kánà saghira ó bá jẹ́ pẹ́ ní kékeré ni fídí mẹ́sìn táwa yìí kò ń ṣe wípé èmi seventy years mo ti wà nú ẹ̀ èèyàn kan ọmọ fifteen years old ni ọmọ fifteen years old mú òdodo wá báwọ̀ tó wà ní seventy years mọ́wùlẹ̀ darẹ̀ láàmú gbòdodo yẹn lọ́wọ́ ẹ̀ ó sọ pé tí n bá gbà á gbàgbé oye pé ara mi ni gbà á lọ́wọ́ ẹ̀ ara wọn àtẹ́sí ńláńlá Sheikh al rahimahullahu ta'ala bàbá kú ní at age of 86 87 ní 1999 that's 1420 hijra náà kú ní ìkánú àwọn súdẹ́ǹtì wọn tó kú láìpẹ́ yìí Sheikh Ali Hasan al-Halabi ó kú ní at age of 50. so tábà wo 99. nine to date ní how many years ní ẹ twenty one years ó túmọ̀ sí pé alábígbà ẹ̀ ní awa ni thirty 39, 40. Sheikh Albani kú ní at the age of eh, eighty kiri eighty six seven ó túmọ̀ sí pé àáfà àtọmọkéwú bí i tó ń bẹ láàrin wọn ní ọjọ́ different bí kíni ẹ́ Sheikh Albani kúrò at the age of eighty six seven Alawi nígbà yẹn òun wà ní kíni ó wà ní nǹkan bíi forty ó túmọ̀ sí pé more than kíni forty years tó bẹ̀rẹ̀ tọ́wọ́ wà ní jòkó ìgbà míì ní Sheikh Albani wà bẹ̀rẹ̀ yà Abal Harisa ẹ̀ńdàkẹ́ tàlíkì ẹni tó bá gbọ́ fìsí lọ́tún ìgbà wà lóru dáadáa yóò rẹ̀ léyìn bẹ́ dáadáa ó wọ́n kẹ́ tó gbọ́ kẹ́sẹ̀tì kan nínú fìsí lọ́tún ìgbà wà lóru tẹ́ẹ̀ ní gbọ́rọ̀ alábí ohun bí a tó bá travel wá ní ṣe ojú tààlìkì ṣe kàlùbárí lè máa rántí orúkọ tíra kan òun ló sọ fún wọn wọ́n lè máa rántí gbólóhùn kan ní òun ló pè fún wọn fẹ́rẹ́ táwọn kan máa sọ pé àà mùtàálìm nínú wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ tápá aláńlá bá sọ ègéǹsì ẹlòmíì wọ́n ṣe ìyẹn lèmi akẹ́gbà tí èmi láà máa sọ àwọn afá gbà pé kí ẹni yìí ni àálìmù ni بكل ما في الكلمة من معنى ó lè gbé gbági láwọn bòmí ní kó rọ́ǹdì ń bòmí ìyẹn dẹ̀ ní kò sẹ́ni tó mórí bọ́ ń bẹ̀ tí wọ́n kò fẹ́ lò ń bẹ̀ ni wípé tá a bá wo age difference yẹn ní bàbá yìí ó kì í sọ ife ọmọ kéékèèké ẹni tá à ń sọ yín sí bí ẹgbẹ́ ọmọ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ ọmọ torí first born Sheikh Albani ni ó ju gbogbo àwọn ilé ó tún wọn bí lọ́mọ ṣùgbọ́n wọ́n pọ̀ àwọn èèyàn mọ́ra lẹ́nu tó ṣe pé kí ni ó lè ṣe sìfádà lọ́dọ̀ ẹni yìí àfọ́ ògbọ́rọ̀ yìí rẹ̀ pé ààbò ah, ti mọ gbogbo everything tán eléyìí tí àfà ń sọ fún wa ní ààyè yìí bákan náà ó ní wọ́n ń kánà sọ̀rọ̀ ìràn kékeré wà yóò wọ́n dẹ̀ máa ń sàsọ́ọ́lẹ̀ fáwọn tánjẹ́ súdẹ́ntì wọn wọ́n àtúbá àhùn àtàwọn followers wọn bí kọ̀bùlì haq ipe kan máa gba òdodo ìgbà àbọ́hara fi ghairi qawlihim tó bá jẹ́ pé nǹkan tó hàn níbi ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi sọ jẹ́mọ́ àgbọ̀rọ̀ tẹ́ nara wa pẹ̀lẹ́lẹ́ ó lè jẹ́ pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi sọ ibẹ̀ ni haq wà kò sí nǹkan tó burú pé mo sọ nǹkan báyìí ní láti ẹ̀ o mi sọ nǹkan ẹ̀ mọ́ lónìí ẹ̀ àwọn ẹ̀rí mi tó clear sí mi ní ó ajé kí n sọ kí n mọ̀ pé kí ni kí ni òòrọ̀ yìí ẹni tí ó bá mọ ìlànà àwọn ẹni ìṣíwájú nǹkan yóò ní wo lẹ́nu rẹ̀ ó ti ṣèdájọ́ rí lórí ọ̀rọ̀ oṣogun kò ṣogun àbí kankan èèyàn kan wá sọ fún wípé ní ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọmọ ọmọ rẹ̀ yá kán tà wọ́n pọ̀ ó sọ nǹkan nígbà yẹn ni tó wọ́n sọ fún wípé ah but Umar báyìí báyìí báyìí lẹ sọ ní last year ó ní dáàkà aláàmà kọ̀dọ̀ iná wàhálà aláàmà nákàdì ìyẹn ìyẹn ti lọ ní tá a sọ ń gbà yẹn tá a máa sọ ń sùn lélẹ́yìí so òdodo ni ó lè clear sí yàn má sọ pé ah mọ̀nà yọ aṣọ báyìí kátún wá bọ́ta ní kátún wá sọ mọ́ pé ta sọ ní two years ago yẹn kò correct kò kí ń ṣe ìlànà talabatul ilmi nìyẹn kò rẹ̀ ṣe ìlànà al-ulama kò nìyẹn Sheikh al-Albani rahimahullahu ta'ala wọ́n ti sọ ọ̀rọ̀ kan nípa ẹni tí obìnrin tó bá ní haid ó wá parí haid ẹ̀ ni ṣé yóò tunu rẹ̀ kó tó wẹ̀ àbí kò ní tunu rẹ̀ àbó lè mọ́ tunu ṣé kì í mú pé ọ̀ràn yẹn ni kó tu irun rẹ̀ báwọn afá mi náà ṣe mú lára ìdí tó dẹ̀ gbára lé òun ni hadithi Aisha radiyallahu anha ìgbànàmí sọ láàtà ń sọ fún nígbà tó rí nǹkan oṣù rẹ̀ ní ìgbà tí wọ́n fẹ́ lọ ṣe Aisha wa ń sunkún àníbi wa bí lọ kí ló ṣe anẹ́sọ̀lá àtàrí anafist tàbí ṣe ó ṣe nǹkan oṣù ní oní bẹ́ẹ̀ ni anẹ́sọ̀lá àtàrí sọ fún ipé kíni ada amurun kataba Allahu ala banati adam ìtọ́lọ́wọ́ bá ti yóò mọ̀ ṣẹlẹ̀ sáwọn ọmọ obìnrin adámọ́nu òǹkúbi sha'rak lọ túrun rẹ wọ́pẹ́sìlì lọ́wẹ́ wọ́n fàálì máa yẹ fàálì ulhajj ìtàwọn alálàájì ṣe ṣe rẹ́yìnrà má ṣe tàwáàfù yìí ká lé ọlọ́run ọba hátà tẹ̀tòrí títí wàá fi tí wàá fi mọ́ so wọ́n fàyọ̀ ń bẹ̀rẹ̀ báwọn afá mi náà ṣe fàyọ̀ pé ànábì ní kúbi ṣàrà lọ́tún ẹ̀ ó túmọ̀ sí pé obìnrin tó bá parí nǹkan oṣù gbọ́dọ̀ tún ẹ̀ ní kó wá lọ́wẹ̀ èèyàn kan wá ṣe rọ́dù fún wọn lórí ọ̀rọ̀ yẹn lára àwọn sídẹ́ǹtì wọn tó gbọ́ ó wá gbé bá ṣe kàlàbà rahimahullah ta'ala volume one sísá àdìsí sàhíra kò ṣe lórí sàmìlà wọn sọ hard copy tàbá wo ààrí lórí hadith yìí náà ààrí kìíní tààlík òtíṣẹ́kà albani ọ̀rọ̀ aṣe sísàlẹ̀ ìpè èèyàn kan wá sọ fáwọn yìí pé kò sẹ́rí ibi tí àwọn lò yẹn torí pé ìwẹ̀ tánàbí káyíṣà lọ wẹ̀ ní kò ń ṣe ìwẹ̀ ẹni tó ti parí hajj ìwẹ̀ tó ẹ̀ṣẹ̀ rí kí ni hajj so ìwẹ̀ lásán nìyẹn kò we ṣe ìwẹ̀ hajj sheikh albani wà á da hakun wà bẹ̀ ọkọ̀ síbẹ̀ wọ́n ṣe tàrájù náà nìyẹn ṣùgbọ́n ké wọ́n máa ṣe tàfà súfù pé gba dìfíìtì náà ni tọ́ bí àbàṣàríyà ni ọmọ ìlú nífẹ́ gbà ṣùgbọ́n ẹni tó bá wò pé mi mọ ogun e ni mi owó ṣòro dùn fún àwọn ìṣáwọn tó ṣòro dùn fún àwọn ẹ̀yẹn dìdìrín ni wọ́n ṣe kàlùbáyé sọ pókè náwá wí tó sọ yìí tí kìíní sọ yìí wùn tẹ́mí àtó sọ yìí ò kọ̀rẹ́ tó ṣe àwọn nìkan náà ṣe fún ni ìtọ́ ṣe fún àwọn ẹ̀ náà ṣe fáwọn náà ẹwà ẹlòmí tó igbó nífẹ̀ẹ́ ṣe kàlùbáyé àṣẹjú ẹ pé ìwé lọ ọmọ kékeré ọmọ kékeré ṣe rọ́dù fún ṣe kàlùbáyé ọmọ kékeré àbí tàmọ́mù ní náà ni wọ́n kọ tíra yẹn àdìyẹ jọ bí abi thirty thirty something náà kọ nínú tíra yẹn náà dẹ̀ èyí tó yẹ pé ti náwó wọn aṣá ọ̀rọ̀ rẹ̀ èyí tó jẹ́ ti bùntẹ́níà wọn aṣá èyí tó jẹ́ ti kíníkà wọn aṣá wọ́n ń ṣe pẹ̀lú kíni pẹ̀lú ikhlas wọ́n fi ń ṣe kó ṣe pé wọ́n fẹ́ ṣe plánù sáwọn àfáà yẹn ṣe wọ́n tó ń ṣáàyàn òun ṣọ́rọ̀ yàn ni kọ́ṣẹ̀kì àníyàn náà bẹ́ẹ̀ okùn ṣùgbùn ló fẹ́ fi ṣáà torí pé mùsùlùmù tó bá ń lónìí àwọn èèyàn lè mọ gbóòórùn pé ẹni yóò lójú tì èyí ni ajẹ́ta àyè ṣùgbọ́n àṣekà Albani ṣe mistake mi báyìí ó dẹ̀ mẹ́rin wá ẹ̀ṣẹ́rú òun ló ayẹ kó sọ a ìgbà wo bá ọ̀nà di pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ orí èèyàn tó yẹ kó sọ ni anybody tó wọ́n bò dodo yóò fi rinlẹ̀ náà ni so eléyìí ni tí a fọ́ àti wọ́n ń tafà sí ní ayé yìí lẹ́yìn àfáàmú àwọn àpèjúwe wá tó pọ̀ torí time alìmọ́lẹ̀ máa máa kàwọn àpèjúwe yẹ bí títí Umar radiyallahu anhu tó obìnrin kátàkó lórí ọ̀rọ̀ ṣe máàrù kò ṣe máàrù bó tẹ̀ jẹ́ pé àwọn àfáàmí ní kìtọ́ wà níbi sanadu yẹn ni wọ́n mú ọ̀rọ̀ Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n ni wa kana Shafi'i yubalik fi hadha al wọ́n ní ṣáàfì ní o ma ń sọ̀rọ̀ lórí kìíní gan wọ́n yóò sí asáàbà ó dẹ̀ ma ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ bìtìbá ilhaq tí ká ma tẹ̀lé òdodo wa qabuli sunna ká ma gba sunna ìdáàbọ̀ aratiláhù tó bá kílẹ̀ wọn ala khilafi ní nǹkan tó takùn táwọn dólérí tẹ́lẹ̀ wa an yudraba bi qawli hina idin dẹ̀nà ọ̀rọ̀ wútó ń fi sọ tẹ́lẹ̀ ẹ̀sọ́nù ẹ̀sọ́nù tẹ́bá ti rí òdodo ẹgbà alhaid wọ̀kánà yẹ kúlù fi kutubi Imam Shafi àmọ́ sọ pé làbúdà yóò jẹ́dà fi àmà yóò kálí fi kìtàbù sunna tíra tí mo kọ yìí kò sí ní ẹ rí tó takò alkìtàbù sunna sókè ẹ̀kan ní àtíra mi kò sí kẹ́kẹ́ tó takò alkìtàbù sunna rẹ̀ gbàdí òun ṣe kùránì wọ́n ní kankan tó takò alkitab wa sunna ó kéré ó lè pọ̀ ó lè tóbi لأن الله تعالى يقول أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وأبلغ من آب أنه قال بكنا نام شافعي ولا تصروا تتوشكي تتوجي له أن نام شافعي أما ما نظرني أحد èèyàn kan ò ní bá mi dìbéètì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní babalaitu àbọ̀ àràtì lẹ́hùjẹ́tù alálìsáni ní áwọ́ alálìsáni kí máa bókítà ṣe mi èmi ni mo èmi lò dodo hàn lẹ́nu ẹni àbí ẹnu ẹtì tó abẹ́nu tiẹ̀ ló ti hàn láti ìsàn àwọn onísúnà ló ń sọ ní ti ṣáàfìyà àti mọ́mọ́ amadu fẹ́jọ dìbéètì lórí ọ̀rọ̀ fi ṣáàfì máa pé ọlọ́run kó kó dodo hàn lẹ́nu mi o wọ́n tó fẹ́ sọ̀rọ̀ onísúnnà yẹn ẹnì kejì náà onísúnnà ni ìdí ẹ kó jáde wà ní pé kí ni kó dòdó ṣáà ti fojú hàn ìwọ ló sọ ni òun ló sọ ṣùgbọ́n ẹni táwọn ló ní bíbíà ẹ̀hẹ́n ọlọ́run tó kó dòdó hàn lórí ahọ́n mi alèmọ́ṣe kí ni kámọ́ṣe yẹn ládùá ṣùgbọ́n wà tó ní súnnà jọ dìbẹ́ẹ̀tì ni wọ́n ò kọ́ ọlọ́run tó kó dòdó hàn lórí ahọ́n tèmi òun kọ́ kí rọ́rùn lórí ahọ́n ti tiẹ̀ ẹ̀rẹ̀jọ́ lórí súnmọ́ ni ilé ọlọ́run bá jẹ́ kó dòdó hàn discussion wa yìí méjì ó tẹ̀lé ṣùgbọ́n onídíjà àṣàdúrà kọ́lọ́ jẹ́ kí òdodo kó hàn lórí ara wa torí pé kí ni tí bá di fi ti wá níbi dìbẹ́ẹ̀tì ní ìfàsẹ́yìn ló jẹ́ fún kí ni fún súnmọ́ ṣùgbọ́n wo onísúnmọ́ ni òun náà onísúnmọ́ ni ó di so eléyìí lára nǹkan tí Imam Shafi'i rahimahullahu ta'ala tí wọ́n máa sọ ni wa hadha yadullu ala annahu lam yakun lahu qasdun illa fi dhuhuril haqq ó túnmọ̀ sí pé kò láníyàn kankan ju pé kí kó dòdó hàn walau kana ala lisani ghayrihi kódà rẹ̀ pé kí orí ayẹyẹ lòmí lòdòdó yìí ó ti yàn mimman yunadhiru aw yukhalifu nínú àwọn tó ṣe pé wọ́n ń ba dìbẹ́ẹ̀tì àbí nínú àwọn tí wọ́n ń takò wa man kanat hadhihi ẹni wá ṣe pé ìṣesí rẹ̀ lélẹ́yìí fa innahu la yakrahu irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀dẹ́ káwà rí o olùwọ̀ máa ń ká ní tábì yìí hálàhù ẹni wá ṣe pé eléyìí ni kọ̀ǹdíṣàn rẹ̀ ìṣesí rẹ̀ lélẹ́yìí fa innahu la yakrahu kò ní kórira an yóò dá àléyìí kọ́ olùhù ìgbẹ́kìnnì káwọn èèyàn tapọ̀rọ̀ ọ̀hún ويتبين له مخالفته للسنة فرات أرأيت تقو السنة على كلاسي لا في حياتي ولا في مماتي بيوجو أيه ناتي شرد فو كوني مايند تيو باتلا يمنا شرد فو كوني مايند وهذا هو ظن بغير من أئمة الإسلام ذابين عنه إلينا من تي àwọn lomiin náà nú أفا àfa tí wọ́n ń defend nú àfa islam tó alqaimina bi nasri min as-salaf àwọn tán tán tán ẹ̀pù tán àtìsí súnnà náà wọ́n ni ìṣíwájú alkhalaf àtàwọn ẹni ẹ̀yìn ní walam yakunu yakrauna mukhalafata man khalafahum wọn kórìíra ipé èèyàn kan takò àwọn èèyàn kan disagree pẹ̀lú àwọn idol bidalilin àrọ̀dọ̀lá látara ẹ̀rí kan tó hàn sí walau lam yakun dhalika dalil qawiyan indahum dalilu yẹn ni ó lè má jẹ́ nǹkan tó strong lọ́dọ̀ wọn bihaifu yatamasakuna bi wa yatrukuna dalilahum la ní ìtí wàá mú wọn fi dẹ̀lílù ti táwọn dólé lórí rẹ̀ tí wọ́n ti wá gba tẹ́nu yẹn wọ́n máa ń pè yàn kan ní Yunus bin Abdul Ala asọ́dàfì Abu Musa lára àwọn student Imam Shafi'i ó sọ ó ní ma ra'aytu a'qala min Shafi'i ó ní mìíràn tó ní làákàyè tó ní làákàyè tó Imam Shafi'i àbí tó ní làákàyè Imam Shafi'i lọ kí ló fà ó lóun ná bọ́ra rẹ̀ òun bá dìbéètì fi mọ̀sálàtì lórí iṣu kan ni so lẹ́yìn ìgbà ẹ̀ ní ó ní Imam Shafi wá róhun ó wá ní Aba Musa ala yastaqim an ikhwanan wa illam nattafiq ṣé àṣìbímọ̀ ọjọ́ mọ̀ ìyá lọ lórí iṣu kan ẹlòmíì iṣu kékeré kan òun yóò fóun àtàwọn ọmọ ya rẹ̀ typical example òun ni ìtọ́ ní tàǹbá yìí sí torí pé yẹn kan sọ wípé a lè jẹ ẹran Christmas ní kí wọ́n bá fún wa ní ẹran Christmas pa lè jẹ ẹlẹ́gbẹ́ ni àfáàyàn ń ṣe tọ́lá fi gidi àfáàyàn ń ṣe tọ́lá fi gidi torí pé tó pa lè jẹ ẹran Christmas báwọn ẹni ìṣíwájú ṣe rí kọ́ yẹn bẹ́ẹ̀ ka tírẹ́sì ẹ̀rí páwọn kan sọ ó lè sọ pé léyìí ráyùn dọ̀rí ráyì tó wíkì ni ṣùgbọ́n yẹn kọ́ ni wàá fi ṣe ìyáàrú sàlàfíà ni tí wàá fi sọ pé sọláfí ni ilé yòó ṣe sọláfí ni Abu Darda ó gbà pa lè jẹ ẹran irú ẹran bẹ́ẹ̀ Abdullahi bin Omar ó gbà pa lè jẹ irú ẹran bẹ́ẹ̀ láàrin àwọn tàbí wọn pín láàrin àwọn àtibáwò tàbí wọ́n pín ṣùgbọ́n wọn ní ìsìnfẹ́ mùsọ̀láfíà tuntun kí ni ó fi ṣe ní yàrò ẹ̀yìn oníkólà lè jẹ́ran Christmas ní later be salafi wọ́n àwọn iṣu báyìí àwọn ẹni ṣíwájú lè bára wọn kó ṣùgbọ́n ẹ̀rí ni wọ́n kan ṣe ìkáràjù yẹn kúrò sàlàfíà bẹ́ẹ̀ olùdókè mọ́wù malik wọ́n béèrè pé ṣáà lè jẹ́ran tó ṣe pé wọ́n palì kana wọ́n ni mọ́mọ́ Málìkì ní yẹ̀kara òkara atẹ́ṣẹ́bì ìgbà ó kórí rẹ̀ gan ayàtọ́dẹ̀ mọ́ ń lò náà ní àwọn fíṣkọ̀n òhèlà lè rẹ̀ ìlà àbí wọ́n mọ́ òhèlà lè rẹ̀ ìlà ìbí wọ́n mọ̀ fáwọn afá ní ráàyí ní ti yàtọ̀ sí yẹn so ìyọ́n lè ṣe rọ́dù fúnra yín yẹn kẹ́ kó fún gan ṣùgbọ́n kò ṣe dé lẹ́bù pé ká fi yòyàn kúrò nù sàlàfíà lásìkò àwọn kan àwọn mss ní wọ́n á fà ní skul tàbá dìde lórí rùkú wulẹ̀ ká gbọ́ ṣáyà ní àbí ká dàálẹ̀ ẹ́ sẹlẹ̀mí kò mọ̀jú ní tó mọ́ tọ́làfíà nìyẹn àbáyẹn òfúrẹ́ kò kò ṣe àbìgìrì kí ló dé ọmọ ń káwọ́ táyà padà tó wá dé ní rùkú àwọn afá wọ́n ṣẹ́gun báàzì fi tí wọ́n nílẹ̀ ṣẹ́kà albani fi tí wọ́n nílẹ̀ ṣẹ́kà albani sọ́rọ̀ ní pé kí ni wọ́n lásù àṣùkọ àná òdídà àdọ̀làlà mi ní dáòtù pé kí ni dídà àdọ̀làlà ni ṣùgbọ́n àwọn àti àwọn tó ń sọ wọ́n jọ pàdé wọ́n jọ jẹun wọ́n jọ ṣe kò dání wọn rú ṣùgbọ́n yóò túmọ̀ sí pé kójú mọ́kìfù ẹ lẹ̀ ni kọ́ọ̀bù ṣe wájìbù ni kò ń ṣe wájìbù ah, àmọye sẹmínà àmọye àìrùn ah, àtàràfíà ti ń bẹ̀ẹ́ àbí ọlọ́bẹ yọ ni o ó gba obìnrin kan ṣojú ẹ̀ lọ bí sókùn yẹn kó dé lẹ́mù yẹn eléyìí kátọ̀ kátọ̀ ni ṣe rọ́dù fún pòsíṣàn yẹn kó gbogbo tó mọ̀ lẹ́rìí wá ṣáá ló àláìfò ṣùgbọ́n kò ń ṣe lára ọmọ tẹ́ta fi ń ṣe ìkìrájù kúrò ní sàlàfíà so eléyìí ni tí afáǹkan bíbá yìí that is ọ̀rọ̀ tẹ́ni ẹ mú àdẹ̀lì mi ẹ nìyí dọ̀if lọ́dọ̀ tiẹ̀ kò tó ti tiẹ̀ ṣùgbọ́n wàá ṣe recognize kìíní yìí kìíní ó ṣì ń bẹ láàrin nǹkan tí àwọn onísúnnà ń sọ kò tí kúrò ní dáírà àwọn onísúnnà táàbí wá sọ pé kí àwọn oníbíríà ni wọ́n sọ ọdún kan àwọn mọ̀tálì báyìí pọ̀ jáǹtì rẹ́rẹ́ ẹ̀rọ ẹlòmíì nísìnyí àti àwọn nǹkan wọ̀nyí ló kàn kó jọ ọmọ ọ̀rọ̀ kùrú jọlẹ̀ lùkàm ní gbogbo àwọn yíhun kò kàn ṣóṣà àti àgírí pẹ̀lú mi lórí ọ̀rọ̀ pé nìkan bù wájú ó àgírí pẹ̀lú mi lórí ọ̀rọ̀ kí ni kọ́sùn sùrùwàl ẹ́ tó nìkan bù kọ́sùn sùrùwàl ọ̀rọ̀ ríṣíà ìdọ́fin mọ̀sálàfíà nìyẹn tó tó arọ́ ní súfí ẹ́ kùbúrí burúkú ìyàwó ẹ̀ ń bójú ṣòkòtò ń fòbí nǹkan mí ní sùsáàkì gan ló ń ṣe irúgbọ́n rẹ̀ ó tó méjì tèmi yìí àwọn sára fi yóò wà rẹni tó jẹ́ sálàfí torí fóhun ni kò bójú ṣùgbọ́n fi àkídà fi manhaj sálàfí ni yóò ṣe kí ni yóò yọ kúrò ní sàràfíà àwọn afẹ́ẹ̀sì wọn ń ṣe é báwọn wọn ni wàlẹ̀ hádà kánà imam ahmad rahimahullahu ta'ala wọ́n nítorí eléyìí imam ahmad ni yadhkuru ishaq rahway a máa dárúkọ ishaq rahway ọ̀rẹ́ imam ahmad ni wọ́n yamdahuhu a máa yìí wọ́n yusni alayhi a máa sọ̀rọ̀ ń pẹ̀ dáadáa ويقول أما صيبه وإن كان يخالف أشياء فإن الناس لم يزل بعضهم يخالف بعضا ó lè máa agree pẹ̀lú wa lórí àwọn issues kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn àfá àwọn èyí máa disagree pẹ̀lú ara lórí àwọn issues ṣùgbọ́n Muhammadu sọ ò tí wọ kùràsán mi tó ṣe pé ẹni ẹni ó dẹni tí tó gbádùn ju ìfáàgùnra àwẹ yìí lọ Imam Ahmad rahimahullahu ta'ala a máa ṣe kí ni a máa bàbára ìfáàgùnra àwẹ yìí ṣùgbọ́n pẹ̀lú gbé ó níbi tán jọ disagree وكان كثيرا يورد يورد عليه كلام إسحاق أقول لك وقبع ni wọ́n mú ọ̀rọ̀ tí ìsáàkù sọ ní ó wà bá imam ahmad wa ghairi àti ọ̀rọ̀ ẹlòmíì min al-a'imma àti inú àwọn afá wa ma akhadhuhum fi aqwalihim ìkẹta dúólé lórí ìtàn fi ṣẹ̀rí fala yuwafiqum fi qawlihim kò ní support wọn bí ọ̀rọ̀ wọn wala yunkiru alayhim aqwalahum bákan náà ọ̀rọ̀ wọn kò ní gbádànù wala sidalahum nítọ́bí ṣẹ̀rí wà ilẹ̀ yakun wà fíkọ́n alàzàríkà kúlì ó lè mọ́ gbàntán sọ so lẹ́yìn ẹ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì náà àwọn abọ́sí wípé fahinaizi wọ́n ni tó bá rí bẹ́ẹ̀ ni rọ́dùl mọ̀kọ́lá ti dọ̀ ìfà àwọn ọ̀rọ̀ tó bá lẹ ká gbádànù wọ̀tẹ̀bí ní hàk ká má rinlẹ̀ ká ṣàlàyé fi khilafi بالأدلة الشرعية pẹ̀lú àwọn ẹ̀rí tó jẹ́ ìṣẹ́yà lẹ́ìsà uwa mímá yẹ̀kara uhu ulaika ulama àwọn àfá ìwọ̀n kórìíra rẹ̀ o ìtàbà ń tẹ́ láti sọ fún wa láti ẹ̀kan o ní pé èèyàn kan ṣe rọ́dù fún ẹ̀kan èèyàn kan ṣe ó sá ọ̀rọ̀ ẹ̀ náà ṣe lélẹ́yìn wá نصيحة لله ولرسوله والكتاب والأئمة المسلمين وأمته abẹ́lẹ́yìnà ló ṣíwà kó ṣe tààyírù nìyẹn ẹlòmí ò ní kankú ṣe pé kíkó ṣe rọ́dù fáfá kan wallahi musiba afá kan ṣe mistake ó kọ rọ́dù fọ́rọ̀ rẹ̀ abó sọ pé ṣe mistake lásán pé ó ṣe lè sọ pé ṣe mistake mọ́ òrò ṣe lè sọ pé nìyẹn ṣe mistake ṣóhun òfin sọ pé yẹn kan ṣe mistake ni òun lè sọ pé yẹ kan ṣe mistake ó lè ṣe rọ́dù fún yàn ṣùgbọ́n òun ni haramun alayka an tarudda qawla eléyìí wallahi musiba tààsùmù yẹn kò sáfà tó kọjá wípé kan sọ pé ó ṣe mistake ẹni tó wá ló ṣe mistake àwa ohun tó sọ ṣé sọkúsọ ló sọ ni ẹhẹ́ yìí làwọn abáyí àyẹ̀ṣẹ̀ wa dí pẹ̀lú ẹ̀ ètò olábà ṣe mistake àbó ṣe mistake ṣe bóun ìbóun lélẹ́yìí ní táwọn afọ àsọ yìí nìyí ṣùgbọ́n ó ṣe lè takò àfáà yẹn ó ṣe lè sọ pé ó ṣe lè ṣe kíní eléyìí kì í ṣe ìlànà ẹni òṣùwájú ni kò dẹ̀ ṣe pé ẹni yẹn ṣe tààyírù ẹni tó ṣe rọ́dù fún onífọ̀láyẹ̀kún oníbákanáà bal mimma yuhibbunahu wa yamdahuna fa'ila wa yusuna alayhi ó lẹ́yìn tó bá ṣe wọn a máa yìn wọn a nífẹ̀ẹ́ nìyẹn àwọn àfáà mi ń bẹ tó ṣe pé ọmọ kéwù wọn tí wọ́n máa ń ṣòro dú ọ̀rọ̀ wọn tó wọ́n ń pàkíyèsí wọn ọmọ ń pìrìfẹ́ rẹ̀ ju ọmọ kéwù tó kàn tẹ̀lé wọn gọ́ọ̀gọ́ lọ àfáàmì yóò kàn láìkọ̀ ọmọ kéwù yẹn kí ló bá tó fi láìkọ̀ ọmọ kéwù yẹn ní ó ní pé tó bá sọ nǹkan tó kù díẹ̀ káàtó ọmọ kéwù yẹn máa pàkíyèsí ẹ̀ àfáà gidi ni ó mọ̀ dùn pé ah, alhamdulillah tó bless me pẹ̀lú pé tá a bá ń wọgbó lọ tó fà mí padà jùmọ́ àdánwò ọmọ kéwú ẹni pé àfa ń wọgbó lọ nìyí yóò mọ̀ ti lọ ni àfa ṣe mistake yóò mọ̀ wọ evidence say justify mistake àfa ni ọmọ kéwú burúkú nìyẹn alábàání burúkú nu ṣùgbọ́n àfa ṣe mistake ọmọ kéwú ò lè tán gbangba àtàṣùmọ́ pa àlọ́ bá àfa ó dẹ̀ fi hàn wọ́n pé ánàkùnrin láì eléyìí láì láì láì tó náà bá jáfa gidi yóò gbà ìkanú àwọn oníbídíà ó ń sọ ọjọ́ kan ó ní ìkanú àwọn afá akọtíra kan tó pọ́pùlá yìí so tíra tíra tí ó fọ́ nìgbẹ́ ni ní nàìjíríà wáyé náà ni nílẹ̀ yorùbá wáyé olùwà lọ bá àfa àwọn pé anàkùnrin là pé ẹ sọ̀rọ̀ ń pa kí ni wọ́n wẹ̀ lọ́jọ́ sátidé mọ́wẹ̀ ń pa pé èmi náà mo kọ́ gbà táwa ń tá jẹ ni so afá yẹn ni òun náà mọ̀ pé tíra tó ń kọ yìí ni ah ìkọ́ tó ń ti kọ́ àsìkò tó ti pẹ́ ṣe pé kò ní láti kó nkọrú ẹ̀ mọ́ ìfà kó nkọrú nǹkan máa ń gbé sí ayé òun yìí yóò mọ̀ regret yẹ ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì ṣe pé afa kò ní tíra odidi tíra yóò dẹ̀ regret ni afa súnà mú sọ yóò kò odidi tíra yóò dẹ̀ regret pé kí ni ah òun ò kọ́ tíra ń gbé sí ayé òun torí pé kí ni kíní ẹ̀ ti padà change ó padà rí nǹkan mi tí ó outweigh nítorí nígbà yẹn tó fi kọtí rẹ̀ afáǹtẹ̀síwájú wọ́n ní fala yakunu dakhilan fil ghiba bil kulliyya yíò kìí ṣe ghiba o kò ń ṣe ghiba bil kulliyya outrightly kò ń ṣe ghiba falau fúrìdọ̀ anna ahadan wọ́n ní ká tiẹ̀ sọ wípé èèyàn kan يكره إظهار خطأ المخالف للحق أكوريرا كان في مستيكي وتوتاكو دودو كان فلا عبرة بكراهته قلت انتوك أقوى لكوكوريرا لذلك فإن كراهه إظهار الحق إذا كان مخالفا لقول الرجل ليس من الخصال المحمودة بل الواجب على المسلم أن يحب ظهور الحق ومعرفة المسلمين له سواء كان ذلك في موافقته أو مخالفته يقولوا نفى قدلو أنه òdodo yóò bá jẹ́ nǹkan tó ṣe wípé ó sọpọ́tì yàn àbó tako yàn mo ti sọ̀rọ̀ kan lánàá tẹ́lẹ̀ mo ń padà wá rí òdodo ní màá wá tàì láti pa òdodo yẹn mọ́ tí òfin ní hàn láwùjọ yẹn ni torí pé tó bá hàn ó máa tako tí mo ti sọ lánàá èèyàn gidi ó ń ṣe èyàn gidi yóò wà bódodo yìí ó ṣe hàn ní wàhálà mi náà nasihati lillah wàlíkítàbí wàrọ̀súlì wàdíní wà àìmẹ́tìl musulmi wà àmẹ́tìhìn ní táǹpé ní àdínú nasiha lillah káwà sí sí ẹ ìfẹ́ wa kó jẹ́ ìfẹ́ tó ṣe pé kí a ní sọ́lọ́un a ní sánàbí a ní sí àwọn mùsùlùmí a ní sáwọn olórí a ní sí tírọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀sìn ọlọ́run ọba bí ikhlas pẹ̀lú sincerity ìtumọ̀ àdínú nà sí hà ní that is kódodo ṣáàmọ́ rí lẹ́nu gbogbo ọba so bá ṣe wá fi òdodo hàn ẹ̀hẹ́ èyàn wá ní ó lè bí tààyírù ń gbà mí ó lè bí tààyírù ẹlòmíì fẹ́ fi òdodo hàn ṣùgbọ́n láì torí pé kí ni kò ní ìṣúlùkù tó dáa òṣùlùmí yẹn náà padà wá bí sáàyè so ìyẹn là á bá wí gẹ́gẹ́ bá yẹ sọ fún wa òdodo ní ẹni à ní gbódodo dànù nítorí pé èèyàn tí ọ̀nà presentation rẹ̀ ò dá pọ́pọ̀lọpọ̀ ṣe wọ́n ṣe àájú òdodo nù nítorí pé ní tó present òdodo yẹn ni presentation rẹ̀ wà òkè ń separate yẹ gba òdodo presentation rẹ̀ ní sọ́nù ṣe rọ́dù fún lórí presentation bá láìfì وأما بيان خطأ من أخطأ من العلماء كشلاية مستيك الدواش مستيك نوع وافا قبل وشو وشواجه إذا تأدب في الخطاب تبع في إقاء تفي بريزنت يعني وأحسن في رد تدش رد يا دادا والجواب يصير أنا وش دادا فلا حرج عليه لا يكون سي بروبليم pẹ̀lú ẹ̀ kò sẹ́ṣẹ̀ ń bẹ́ wọ́lá láwọ́ kódà kó jọ ọmọ kékeré wọ̀lá lọ́wọ́ yẹ tàwájà ilé yìí a ní bú wà ìsọ́dọ̀rọ̀ nínú ìsìnrá àbí mọ̀kọ́látí fọlá àrọ̀jà alẹ́ yìí tó wá ṣe pé òkè ó bá tàn ó jọ rẹ̀ lójú pẹ̀lú nǹkan tó kọ ó ní fọlá àrọ̀jà alẹ́ yìí وقد كان بعض السلف إذا بلغه قول ينكره على قائله يقول أني أواني شواجو تلو مي بس أورو كان تو أورو يو دودو رمي ó wá rí pé sọkúsọ ni ó lè sọ pé ní kádàbà fúlàn níta ni ẹ sọ kádàbà ó kádàbà nàgbọ́lóhùn kádàbà ní èdè àwọn ìjáàzì ni kádàbà ìtumọ̀ ẹ̀ wọ́n lè túmọ̀ sí pé kí ni ó parọ́ ó lè túmọ̀ sí kí ni actor ó ṣe mistake bí irú ìtàní sọ láàṣọlá tó sọ ipé kádàbà abu sanabi kádàbà abu sanabi yàní ìtàbù sanabi sọ ẹ̀ actor ó ṣe mistake nípa fatuwa tó fún ọmọ obìnrin pé ìyẹn sùdí alàsìlàmíyà pé kò lè tí ìrìmárì àfi ìgbà tí oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá tó bá lọ bẹ́ẹ̀ lọ́mọ obìnrin yẹn ní olóyún àsùbíyà kọ́ ok tó sọ ó yìí so ìgbà ó wá àníwá sọ lásán sọ fún pé kí ni kọ̀dà halalti hina wada'ti nígbà tó ti bímọ ní ó ṣe kí ni qad halalti ó ti wà aláàlì láti kí ni láti lọ́kọ ni sanabi ló gbólóhùn kazaba abu sanabi pòròkóyé so actual ló gbà lérò ń bẹ̀rù náà so kazaba fulan ومن هذا كل النبي صلى الله عليه وسلم كذب أبو السنابل لما بلغه أنه أفتى أن المتوفى عنها زوجها إذا كانت حاملا لا تحل بوادي الحمل حتى يمضي عليها أربعة أشهر وعشر وقد بالغ الأئمة الورعون wọ́n ní àwọn الورعون او jẹ́ alwari'un àwọn tí wọ́n jẹ́ ẹni tó páyọ̀ ọlọ́run ọba ó ní wọ́n ti won je eni to payo won ti mu dogongo fi láti takò àwọn ọ̀rọ̀ tó lẹ libadil ulama táwọn àfáà mi sọ wà raddiha láti ṣe kíni rọ́dù rẹ̀ abúlága rọ́dù kama kana limam ahmad yunkiru ala abi thawr gẹ́gẹ́ bí imam ahmad ṣe ma ń ṣe rọ́dù fún abu thawr wa ghayrihi maqalatin da'ifatan àwọn ọ̀rọ̀ tó ṣe pé kíni ó lẹ tafarradu biha tó ṣe rí pé àwọn ẹnìkan náà dá nírà yìí ẹ̀ wàyùbáàlì fi rọ́dù ha alayhim hada kullu hukmu zahir tó ṣe wípé wọ́n lé láti ṣe rọ́dù fún wọn imam ahmad rahimahullahu ta'ala nígbà tó ń gbọ́ pé abu thawr ó sọ pé ayé alẹ́fẹ́ mọ̀jùsíyá ni ìsọkúsọ orílẹ̀ ó ní abu thawr katmihi abu thawr katmihi ìtumọ̀ ẹni pé a ah, ah, ah, màlúù náà ni màlúù ní tòótọ́ katmihi so ebú nìyẹn ṣùgbọ́n kò ń ṣe pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe tààyírò ẹ̀kọ́ ṣùgbọ́n ó fẹ́ gbíjà ẹ̀sìn mi ló fi jẹ́ pé thin line ó ń bẹ láàrin ànàsíhá àti àtààyírò thin line wà mẹ́ngbà mi báyìí so irú yẹn ti Abu Abu Thawr asọ́rú yìí ti ibn abi zid tó sọ pa imaamu malik rahimahullahu ta'ala ike yustatabu malik wa illa duribat unfu lórí ọ̀rọ̀ kí ni albayyani bil khiyar so àwọn kaba ẹ o ma ń wà táwọn ẹni ṣíwájú á sọ nírú ìtumọ̀rù sọ qatalallahu samra gbogbo àwọn kan yìí kò ṣe wọ́n fẹ́ àyà rẹ̀ nìyẹn ṣùgbọ́n ìdí fẹ́ǹdì kí ni ẹ̀sìn tó jẹ́ pé àfáǹsọ fún pé tá a bá ráwọn ẹni àwọn àfẹ́ẹ̀sì dáadáa tàbárí lẹ́bí ọ̀ràn wọn gbà míì kámọ́sàáyé tún sí pé kí ni tààyírù ń gbà míì wọ́n lè mọ́kọ̀ sọ́dọ̀ tààyírù kó ṣe pé ìfẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn náà ló mú ọṣẹ́ wọ́n mọ́ fi bá ti ẹnu fa nǹkan náà mọ́súúdú fi dálìkà mujarrada tẹ̀bíyìn alhaq tó wá ṣe pé nǹkan tó man akhta fi maqalati káwọn yẹn bọ̀ gbàtàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹni tí ó bá ṣe mistake inú ọ̀rọ̀ rẹ̀ ní fàlàrẹ́ ìbá kò sí kí ni iye méjì anáwó musabun ala qasdi ipò wọ́n sẹ́mẹ́sẹ̀ dáadáa lórí kí ni lórí àníyàn rẹ̀ wa dakhala bi fi'lihi ààbà bí ààbì ìníyà fi nushi lillahi wa rasuli wa immati muslimina wa ammatihim tó ń gbọ́jẹ́ pé ọ̀rọ̀ líle wa lẹ́nu ẹ̀ ní wọ́n ṣe kakun ara kí النصح لله وسواء كان وسواء كان الذي بين الخطأ صغيرا أو كبيرا هو يبني تشعل أي خطأ أو كيكريني أبقى لغا فلو أسوة بمن رد من العلماء مقالات ابن عباس أركني أري أكجوه nípa ẹni tó ṣe kóṣe rọ́dù ọ̀rọ̀ abdullahi bin abbas alẹ́tì yẹ ṣífù bí ha èyí tí ó dá ní wa unkirat alayhi min al-ulama táwọn àfáàdẹ̀ ṣe kí ni tí wọ́n takò lé lórí nítorí múta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ múta tábìlá ibn Abbas sọ àwọn èèyàn ṣe lọ́dún fún àwọn sàhábà wọ́n sọ́rọ̀ bákan náà wípé a lè ẹ̀kẹ́ǹjì irú owó kan náà bí a náírà àti náírà nísìnyí kí n fi one naira fi gba nine naira torí pé nine naira tuntun 1000 thousand naira yẹn ní owó ń ṣe agánrán wá gba agánrán nine naira mo fún wọn ní one naira abdullahi bin abbas ó ní fatwa tó fi ṣe ìjáde eléyìí so àwọn èèyàn ṣe rọ́dù ẹ̀ torí kó takò kí ni hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam wal umariyatayn àti níbi ọ̀rọ̀ ogúta àmàṣí umariyatayn àti kéèsì bàbá ìyá àti ìyàwó àbí bàbá ìyá àti ọkọ so ni ó ṣe pín ṣé ìyá yóò mú tó yẹ kó mú àbí tí ó mú yóò mú túlùtù ní tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ọkọ bá mú títí ẹ̀ àbí tí ọkọ bá mú títí ẹ̀ so Abdullahi bin Abbas ó ní yóò mú túlùtù gbogbo ẹ̀ ni kò ń ṣe pé túlùtù tó bá ṣẹ́kù ṣùgbọ́n àwọn afárí kó tó bá mú túlùtù nítorí gbogbo ẹ̀ ní in tí ó padà gbà yóò ju ti ọkọ rẹ̀ gbà lọ bẹ́ẹ̀ ni lè Zakari mi tó abdul ni ọkùnrin ó mọ̀ ń méjì tí obìnrin mú kíkọ́ ìlà yẹn mọ́ dàrú nìyí tí wọ́n wo pé lóko jẹ́ sùlùsùlù bá kí òní tí ó mú so àfáàsọ àwọn ọ̀rọ̀ míì náà wọ́n ni wàá mọ̀ ìzàkánà mọ́rọ́dù rọ̀dù bọ̀tọ́ bá ṣe wípé ẹni tó ń ṣe rọ́dù àníyàn rẹ̀ bìbálíkà pẹ̀lú yẹn òní ìdáhàrà àìbì máa ń rọ́dà lẹ́yìn ó fẹ́ fi àlébù ẹni tó ń ṣe rọ́dù fún ó fẹ́ fi hàn ní bákan náà pàtàkì kùsọ̀hù ó fẹ́ di ikù ni ó fẹ́ járáǹkì ẹ̀ wọ́tẹ̀bí yìí na jáàlì ó fẹ́ fi àìmọ̀kan rẹ̀ hàn ní bákan náà wọ́kùsúrí ó fẹ́ fi ipe kò kájú sùn ó fẹ́ fi hàn fílẹ̀ níbi ìmọ̀ wọ̀nà ìdáhàlì àti tí ó jọlé káà na muharraman eléyìí ó jẹ́ haram sàwọn kánà rọ́dù wùlì dálíkà fi wájú ìmọ̀nù rọ́dà àlè àwọn fi rẹ̀ ìbá ti ṣe wá yẹ pé rọ́dù yẹn ni ó ṣe ń wájú ẹni tó ṣe rọ́dù fún àbẹ́yìn ló ti ṣe tí wáyé pé léyìn láàníyàn rẹ̀ tí wáyé pé léyìn láàníyàn rẹ̀ ni wọ̀sọ̀wọ́n kánà fi hayati ọbádàmọ̀ òtì wáyé pé lójú ayé rẹ̀ ni àbí lẹ́yìn ikú rẹ̀ wàhádà dáhìlù fi ma zammahu Allahu ta'ala fi eléyìí ó máa bẹ ní abẹ́ nǹkan tí ọlọ́run ọba tí ọlọ́run ọba bú nínú tíra rẹ̀ ní wọ̀tàwà àdá aléyìn tí ọlọ́run ọba tó ṣe ìlérí ìyà fún àwọn èèyàn lórí rẹ̀ filhamdu wọlẹ́m níbi ìmọ̀ búyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá máa sọ̀sọ̀ kú ń pààyàn wọ̀dáàkìlú ayédàn fi kọ́ọ̀lì nàbí sallallahu alaihi wasallam ó tún bẹ ní abẹ́ nǹkan tí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tó sọ pé látúndùl wala tatabba'u awratihim bákan náà ẹ má tọpinpin òwò àwọn mùsùlùmí fa innahu man tatabba'a awratihim tatabba'a lahu awratahu wa man tatabba'a lahu awratahu yafda'u walau fi jawfi bayti hadith yẹn wa hadha kulluhu afáàní gbogbo eléyìí tá ń sọ yìí fi haqqil ulama nípa àwọn àfáà almuktada bihim fi ddin àwọn tá à ń kọ́ṣe níbi ẹ̀sìn ní o fa amma ahlul bid'ah wad dalalah ẹ̀wàrà wo ní bídíà àwọn ẹni àánú wa man tashabbaha bil ulama àtàwọn tó gbé wà fáwọ̀ wa laysa minhum tí wọ́n sí lára fa yajuzu bayanu jalihim ó tọ́ka ṣàlàyé àìmọ̀kan wọn o wa izharu uyubihim káfí àlébù wọn hàn tahziran minali tida ibihim láti lè fi wọ́nà àwọn èèyàn láti mọ́ kọ́ṣe wọn wa laysa kalamuna al-an fi hadha al-qabil àwọn yìí ń kọlà fẹ́ sọ ń sìn yìí àwọn ọ̀rọ̀ àwọn yìí ń kọlà fẹ́ sọ tó gbogbo níta àti ń sọ látẹ̀kan ní ipò lè ṣe rọ́dù ó lè ṣe léyìí ó lè ṣe léyìí táníyàn rẹ bá ti dá tó ṣe pé ó fẹ́ fi ṣe kíni ó fẹ́ fi gbọ́rọ̀ lọ́wọ́ bá gá ní ó fẹ́ fi kan súnà ní sọlá àtàlámká ní ọ̀rọ̀ lè lé ńgbà míì tó wáyé pé àníyàn rẹ̀ òun ni kò fẹ́ fi ràn ọlọ́run ọba ní a lè sọ pé ó ṣe mistake ní ṣùgbọ́n ó san lẹ́sàn àníyàn dáadáa gẹ́gẹ́ bí àfáà ṣe sọ ni tó wáyé pé àníyàn rẹ̀ ni pé ó fẹ́ mú àfáà súnnà ó fẹ́ já wálẹ̀ ni ó fẹ́ fi àìmọ̀kan rẹ̀ hàn bẹ́ẹ̀ ni kò ṣe má láìmọ̀kan kò fẹ́ pìrìsẹ́ntì ẹ̀ fáwọn èèyàn bíi pé kí ni aláìmọ̀kan ni eléyìí àfádìkámọ̀ pé haramu ni ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó bú ni sanim sallallahu alaihi wasallam tó ṣe kí ni tó láàgbọ́n ṣe tọ́fà bọ́ àwòrátì muslim ó ní gbogbo eléyìí tá à ń sọ yìí kò ń sọ̀rọ̀ àwọn oníbídíà o kò ń ṣe ọ̀rọ̀ àwọn oníbídíà àwọn oníbídíà agbọ́dọ̀ expose wọn agbọ́dọ̀ àwọn àfẹ́sùn wa máa sọ̀rọ̀ ń pa kíni àwọn oníbídíà tí wọ́n jẹ́ kíni duart torí báwọn yẹn ni wọ́n ń ṣiṣẹ́ fẹ́ṣù ni bẹ́ẹ̀ ń ṣe ń ṣiṣẹ́ fún súnà ten spread súnà ten na gbogbo tẹ́ ní làwọn eléyìí ń promote bídíà àná ń promote shirk wọ́n wá kíṣe kí ni òwá káwọ́ gbéra ẹ́ ò lè káwọ́ gbéra tó bá káwọ́ gbéra ọlọ́run òbí ọ́ ó gbọ́dọ̀ ṣe rọ́dù fún wọn torí pé àwọn èèyàn ń bẹ́ńta tí wọ́n ṣe ìtìrárù pẹ̀lú ẹ tí wọ́n rò pé òdodo ni èyàn kan spread ṣìrìkìyàtù ní àwọn nǹkan ṣírkù wọ́dákẹ́ ń wò ó ń spread àwọn bídáwù ó ń wò ó ń spread àwọn màásì ó ń wò wọ́n aláfàásúnnà ní ẹgbọ́n lè fi jẹ́ fàásúnnà nítawọ̀n àfàásúnnà tí wọ́n ń takò gangan lélẹ́yìí ṣùgbọ́n tó jó ní bídíà nísìn tí ó fi bídíà rẹ̀ ràn ní kí ó dé ó ní mọ́ tọ́kùn fún ẹ̀ káàkiri ṣé kìí sẹ́gun tèmíyà rahimahullah tẹ́mẹ̀dúfàtà wọ́n ní oní bídíà tí ó fi bídíà rẹ̀ rẹ̀ ní kò wọ́ọ̀sì ju mùnáfìkì lọ ànábì bá mùnáfìkì lò torí pé wọ́n gbé nǹkan yẹn síta ni bọ́tò ní bídíà tó gbé bídíà rẹ̀ rẹ̀ síta nìyí ẹni láti tákùn wọn openly náà ni onímọ̀ Muhammad rahimahullahu ta'ala ń sọ ipe ewé yẹn bẹ́ẹ̀ jihadi tó ń ṣe ó ju jihadi ẹni tó ń gbàwẹ̀ tàtàwà lọ èèyàn kan ń sọ lóhun náfíà lówó mọ̀yàn lóru òun mọ̀ gbọ́ tàtà wà ní ṣùgbọ́n òun níṣẹ́ rọ́dù fún àwọn oníbíbíà tí wọ́n fún bíbíà wọn ní torí pé òun fẹ́ ṣe rí ibẹ̀ èèyàn ní a sọ fún wa ipe àwọn trẹ́ndì míì tá à ń rí ta ń sin tí wọ́n sọ wọ́n á ní kíni wọ́n á ní salima minkum al-kuffaru wa lam yaslam minkum al-muslimun ọ̀rọ̀ àwọn oníbíbíà lọ́rọ̀ yẹn tó bá ṣe pé yẹn ni Umaru kò ní ti sọ̀bíl kò ní ti mọ́lé Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n ní ṣe rọ́pù fún Ibn Abi Du'ad àwọn àfóò ní takù Bishul Marisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn oníbídí Amr bin Ubay wọ́n ní ṣe rọ́pù fún gbogbo àwọn yẹn ṣùgbọ́n ìdí ẹ̀ kàn rí ni pé kọ́lọ̀mbà kò ṣàánú eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn harakiyyun من الإخوان المسلمين وأفراخهم من السروريين والكتبيين آل وتوما صربلوي ثم والله هم أشد طعنا في العلماء وفي الدعاة àwọn ni fáànù wọn ló pọ̀ jù fún àwọn àfáàní tábàrí mistake nísìnyí ẹ̀bà ní Saudi ṣe kìíní kan wọ́n á mọ́ Saudi nǹkan tí Saudi yóò ti lọ lórí kíní mídíà ní sẹ́kùtù wọn náà bá ń ka orò pé tòótọ́ ni Saudi ṣe wọ́n lè ní àwọn ah, ti fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ sọ yìí sí Saudi ẹwà wọn tán spread yẹ ẹwà wọn tán fi hàn yín ẹ̀ẹ́rì pa àwọn ìkọ̀ àárín yìí ni wọ́n fi hàn yín ni ṣùgbọ́n tẹ́ bá ṣe rọ́dùn fún sẹ́kùtù ní àbíkọ̀rọ̀ lọ́yọ̀ àbí nǹkan wọn ni tẹ́tà àwọn inú wọ́n sọ̀rọ̀ nípa Osman bin Affan wọ́n sọ pé ó ṣe kíní ṣùgbọ́n tó bá ṣe rọ́dù fún seth kúd bí seth anfi ulama wa Osman laysa min ulama sàmọ́jì ká gbàtàn jẹ́ àṣílẹ̀yìn pa pé kẹ́yìn tá a sọ di iṣẹ́ onítẹ̀bíìlì báwọn mi ṣe fẹ́ sọ di iṣẹ́ pẹ̀pẹ̀ láyé àrífúnná shay'an illa at-tabi'i wat là ń sọ ṣùgbọ́n àgbọ̀rọ̀ torí pa fẹ́ hárábà kátùmọ̀ àmọ̀ ìyá ẹ̀sìn náà ni ní táwọn ẹni ṣíwájú wa tí wọ́n dólé lórí ní kárọ́bíṣẹ́ ẹ̀ so màá dómi báyìí tíra yìí tíra tó pàtàkì ni kí a kà á ká mọ̀ alfarku bayna nasihati wa ta'yir ìgbàwò làárẹ̀ ni tó ń sọ̀rọ̀ tá a kà kún nasih ìgbàwò làákà kún kí ni mu'ayyir tí ń là ń lè wà níbẹ̀ báyìí so tẹ́ pẹ́tẹ́ ò bá wà kíáfù ó ti sọdá kọlọba kí ó ṣàánú wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا náà kọ́lọ̀ bá sa àpá ààrẹ fìdàdà ó bá jẹ sọ̀rọ̀ sọ pé wọ́n ti ṣe àlàyé ẹ̀ níwọ̀n bá bọ́lọ̀ bá ṣe fún ọ ní kápá ó sì yí àwọn náà pé ìtú wọn ń pè wá lọ́bẹ̀ ni pé kọ́ ni pé ká di ẹlẹ́ẹ̀kẹ́ ìlú ní ẹnìkan kan ní ní wéèkì lóko wa kódà gbogbo ẹgbẹ́ náà ti dìde wá ládùúgbò lókùtà fi bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọ́n tójú ọ̀nà ọlọ́run ni pé tàbá ṣìṣe ó ní í ṣe pẹ̀lẹ́sìn ká mọ̀ pé ẹ bá kọ̀rẹ́tẹ̀ tó bá yẹ pé tá a lọ́bi kọ̀rẹ́tẹ̀ ò sí ìtò alẹ́kùn kọ̀ǹdọ̀ ẹ̀kọ́ ṣe nǹkan báyìí ní mọ́sálásí wa ọ̀nà owó lẹ́rù pé alẹ́kùn kojú ẹ̀ tó bá yẹ pé dáadáa yẹ kára fẹ́ ṣe aburú ọgọ́rùn-ún lápàdà sí ìyẹn ló pọ̀ jẹ́ pé orúkọ tí òun ṣe ti àwọn apá ni wọ́n lẹ̀ náà pé àwọn náà náà ń kọ́ àwọn ọmọ yìí sí wọn tó ń kọ́ yín tán tó ń kọ́ wa ni pé a òdodo a sọ òdodo àmọ́ òdodo náà lọ́nà tí wọ́n ń gbà sọ ó lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí apá tèmi ti máa sọ pé ká ní ládà kọ́lọ́mà kó lè wọ́n ṣe. a gba ìbéèrè yìí lọ́wọ́ bọ́lọ́mà ṣe ìgbà wa láyé rẹ̀ náà níbí àti lọ́dọ̀ àwọn sísá sọ̀rọ̀ àwọn tá a bá níbi ìpànà náà. But one, two, three, four, five, five. Ó ti rárá ìsàmù. Àwọn ọmọ lè kọ pẹ́sọ̀ wa màmá àgbà lọ́wọ́ àwọn ọ̀dẹ́ bá bẹ̀rẹ̀. Pẹ́sọ̀ number one. Thank you. bí fún ìgbọ́ pẹ́sẹ̀ rárá nam alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa baaki tí n bá gbọ́ pẹ́ṣẹ̀ yìí dáadáa afá èèyàn afá àti èèyàn ní onísúnnà ni ó ní àwọn àpẹ́ òkan tí ó gbé kúrò nínú sọ̀làfíyà so gbogbo aná la ní àwọn àpẹ́ kò sẹ́yìn tó pé tán wa ní àwọn àpẹ́ ṣùgbọ́n ẹ̀ sọ pé àtọ́ yìí ò gbé kúrò nínú sàlàfíà ṣùgbọ́n ó lè jáwọn àtọ́ tó tóbi tó yẹ ká pàkíyèsí sí lápèjúwe bíyàn tó ṣe pé bí a kò lámàá na owó bí a kò lámàá na owó ni so àwọn èèyàn fẹ́ lọ kéwú lọ́dọ̀ wọn ṣé a lè sọ wípé àwọn ọ̀nà wo la lè fi gbà sọ fún wọn àwọ ọgbọgbọ́n táàfi sọ fún ẹni ìyẹn náà ni pé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ business wípé àwọn sábà ń lọ sí eré àbẹ̀yẹn ni ó ti ní alèmọ́ làmọ́lẹ̀ pé wọn lámọ́ owó a ní nǹkan tó bá ní ṣe pẹ̀lú business tó kùn ṣe láì wọn àwọn lè mọ́ gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa ni so ẹ mọ́ àwọn ọ̀dà business pọ̀ ni so but kéwù ní ẹ̀kẹ́ lọ́dọ̀ wọn náà nípa ìwọ́nà àwọn èèyàn against oníbíbíà a ní láti mọ nǹkan méjì àkọ́kọ́ oní tó ń pè ní alhajuru àtàrírí àwìtàdìrí ìkejì òun náà ni alhajuru wìkọ́ yìí hajuru wìkọ́ yìí òun kọ́kọ́ gba rẹ̀ lẹ́nà ṣé wo kò sí páńpẹ́ àfọ oníbíbíà yẹn alhamdulillah ìwọ́n mọ́ lọ bá ẹ mo fẹ́ kéwú ni mo fẹ́ kénáwó mo fẹ́ kọ́ sọ́rùfù tó látara pé mo fẹ́ kénáwó mo fẹ́ kọ́ sọ́rùfù ibẹ̀ ni ó ti kọ́ bídíà ló ti kọ́ ṣerúkò yóò mọ̀ rìlíìsì ẹ̀ díẹ̀díẹ̀ ní piecemeal ní kò ní jùúlẹ̀ fún ẹlẹ́ẹ̀kan náà so yóò kọ́ ẹ̀ńbàlágà díẹ̀ yóò fi àti mẹ́tọ̀ tí wọ́n náà máa ń lò kí èèyàn kan tó jẹ́ ámì bá wá pé òun fẹ́ kọ́ náhùn ó mọ̀ kọ́ náwù ó dẹ̀ mọ̀ fi kí ni tàwídì mọ̀ fi mọ̀ fi ṣẹ̀dá fùfù bẹ́ẹ̀ lóní bídíà ní ó ṣe mọ̀ kọ́ ẹni yóò mọ̀ kọ́ ẹ náwù yóò mọ̀ fi bídíà ṣẹ̀dá fùfù ẹ̀ tí èmú ẹ tán so ìwọ kọ́kọ́ gba rẹ̀ ẹlẹ̀ náà tí wọ́n bá rí yẹn ṣe alhamdulillah ipe wo lára àwọn tó kó sí páńpẹ́ rẹ̀ náà ó wá fẹ́ gba àwọn èèyàn lẹ̀ yẹn náà pè ó dẹ̀ fẹ́ móhun ó fẹ́ ṣàánú òun náà kó kúrò ní bíbí àyẹn so sheikh zebun tèmi ọ̀rọ̀ ìmọ̀ ọ̀làwù tààlà wọ́n sọ̀rọ̀ at length nípa eléyìí ṣẹ́rẹ́lẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ wa ò gẹ́ẹ̀tì èlòmí àwọn òpé ah, àfàlágbájá oníbíbí àní ẹkìní kẹ̀kẹ́ kẹmọ́ra wọn kò ní wo wéètì ẹ̀ láwùjọ o lè fẹ́ sọ̀rọ̀ against àpò oníbíbí àkan láwùjọ nìyí tí wàá ló ń dárúkọ ń ṣe gbogbo ẹ̀ ìwọ ni wàá padà jábọ́ láwùjọ ẹ̀ kò ń ṣàfà oníbíbí àyẹn torí pé ó ní wéètì jù ẹ lọ ìjọ tó o bá ti sọ wípé èyí sọ kú sọ làbá èyí sọ ẹ má ní sísí mọ́ ìjọ ìlà yẹn ti kọ̀yìn sí wọn náà pé ok àṣesọkúsọ ló ti ẹ sọ lábẹ́ ìtẹ́lẹ̀ náà so ìwọ ni wàá lùsù kò ń ṣòun ni a lùsù so irú èèyàn yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wàá ọ̀rá máa ṣe àwọn nǹkan tí èèyàn á ṣe so ìyẹn máa ń wo ṣáwọn onísùn náà ṣé wọ́n ní ṣáúkà láwùjọ ṣé wọ́n ní dọ́áfù ní àwùjọ àwùjọ tí àwọn onísúnà ti ní ṣáúkà ẹ lè fi súnà rinlẹ̀ ẹni àwọn bẹ́ẹ̀ àwùjọ tí bọ́ọ̀fù tí weakness ti ń bẹ fáwọn onísúnà ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n lónìí àwọn ará àwọn ọ̀dọ́ wa míì ní tó ṣe pé gbogbo à sáàsù ẹ̀kẹ́ ńlá kìíní ẹ̀ ah, mọ́lẹ̀ ẹ̀kàn ń pẹ́pẹ́ kìíní ẹni ẹ̀pẹ́ ni ẹ ló ní bídíà publicly ní bóyá ṣe sọ ìná ilẹ̀ ṣe máa wó sún náà ìgbà mí ẹ máa àdírẹ́sì ọ̀rọ̀ bíbí àlélé yóò ẹ̀ ní sọ ẹni tí ó kó sí ìgbà mí ẹ sọ pé èèyàn kan kó sí ẹ̀ ní ẹni yẹn gbogbo àwọn nǹkan yìí náà nǹkan táwọn àsún náà tí wọ́n máa ń kọ́ ni sọ́dẹ̀ máa ń ṣe lálàyé kò sí ká máa lẹ gbogbo ẹ̀ ká máa là mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí a bá fọ́ ká fọ́ ṣùgbọ́n nǹkan tí yẹn kàn rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe kiri ìmì fúngbà díẹ̀ náà ni tán bá ti ṣe é ṣe é ṣe náà àti ṣe bí ọdún mélòó kan nísìn ẹ̀rí pààrọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà padà tún balẹ̀ sọkọlọ́wọ́n bá kí ó ṣàánú ọ̀láwà àlàkùn náà lórí ìsọpé èèyàn kan oníbíbíà ni àbí ẹlẹ́gbẹ́ ni a lè mọ́ ní tìfọ́ọ̀kù lórí gbogbo àfọ́rọ́dù pọ́ìntì tá a gbọ́dọ̀ gbọ́yé òlélẹ́ a lè mọ́ ní tìfọ́ọ̀kù ẹnu wá lè mọ́ lórí gbogbo individuals nísìnyí àṣẹ́kàbù Ahmad àwọn gbé bàdàn wọ́n mọ̀ ń pa àwùjọ Ìbàdàn jù mí lọ àyíbẹ̀kọ́ ni èmi lè pàdé èèyàn kan nísìnyí kẹ́ni yẹn ṣe ìṣorí súnà sí mi anytime tá bá ríra ọ̀rọ̀ súnà ni ó máa sọ ní ìmọ̀ bíbíà pẹ̀lú ẹ̀ ní gbogbo àsìkò tá a fi ríra yóò sọ̀rọ̀ tó dáa nípa súnà débi pé mi gáfẹ́ lè sọ fún èèyàn kan pé onísúnà ni ẹni yìí ní nǹkan tẹ́mi mọ́ ṣùgbọ́n láwọn nǹkan míì tó display fúnrú àwọn nìyí táwọn mọ àwọn nǹkan wọ̀nyẹn so tá má gbọ́ pé èmi ṣe ìyẹn pé súnni ni àwọn aníkíni akọ àbúrúgbẹ́rì jùmọ̀ ó ṣe mistake ni ẹni yìí ni mo tẹ́lẹ̀ rí ẹgẹ́tẹ̀ so kò ń ṣe wípé wọ́n sọ wípé àbúrúgbẹ́rì jùmọ̀ sọ pé súnni lẹ́yìn ìdánù húwọ́ mo tẹ́lẹ̀ rí kò lè lọ bẹ́ẹ̀ torí pé tẹ́mi mọ̀ ni mo fi sọ̀rọ̀ ní tí mo mọ̀ o mo fi sọ̀rọ̀ sincerely so ìta àwọn ọmọ làwọn náà fi sọ̀rọ̀ so káwọn àfa akẹ́nu wọn tó kò lórí gbogbo fardun min afrọ́dì mùtẹ̀dẹ̀rín ní ọmọ ń ṣòro eléyìí ni tí ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ mi lónìí tí wọ́n gbọ́yé fìlàálẹ̀mí kúlì wọ́n ṣe nàìjíríà nìkan fìlàálẹ̀mí kúlì ẹlẹ́mí àní ṣe kọ̀rọ̀ mi sọ pé èèyàn kan mùsùlùmí yìí ìdán làbúdà àyàráhù jẹ́mí ulama mùsùlùmí àná ní o lè wọ́ọ̀kì tó lè wọ́ọ̀kì ẹ lè fọ́ọ̀tì àfà tó wà ní martaba ṣe kọ̀rọ̀ mi áwọ́ martaba tó wà áàlá ní ṣe mi lọ kẹ fọ́ọ̀sì opinion ṣe mi lé lórí sèkì rọ̀bì kan ò tẹ ẹni mẹ́ka tẹ́ǹtì yẹn ni is tí wọ́n ṣe òun ni pé kí ni kán ṣàlàyé pé ṣe báyìí báyìí báyìí báyìí ni táwọn bá dẹ̀ ní kìnnìún pẹ̀lú nǹkan yẹn wọ́n ní kìnnìún pẹ̀lú ẹ̀ náà ni òní tí afá sọ fún wa afá kan lè rí pókè kí ní ẹ̀rí rí rí yẹn ni kò strong lọ́dọ̀ tó ìkíni kejì wọn fẹ́ tẹ̀lé ẹ̀rí náà fẹ́ tẹ̀lé òdodo ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n rí tó ló àkànná ẹ̀ ní lam àkàtẹ́ni bí i ìwà convince kò ṣe pé torí pé ìfẹ́ tẹ̀lé òdodo kọ́ tó ìlànà àfihàn àwọn àfa mi ò bá dá èèyàn kan ẹlòmíà láwọn ò bá dá ẹni yẹn torí pé kò clear sáwọn sọ̀bọ̀ká wá sọ èèyàn kan ní ẹni ṣe kó ké tó bá ti bà dé èèyàn kan gbogbo èèyàn gbọ́dọ̀ bà dá rẹ̀ ní ó ti ń ò lè wọ́ọ̀kì ẹni yóò kì í ṣe ànábì ọlọ́wọ́n ọba àtà imam ahmad kò sí gbogbo ẹni tí imam ahmad bá dáa òun ni gbogbo àwọn àfáà àtànjọjọ́ rẹ̀ ṣe kíni wọ́n bá dáa ṣẹlẹ̀ yìí náà bá gbọ́ yé a máa kó àwọn fìtínà tó ń ṣe láwọn rẹ̀ lárúbáwá ẹ̀yìn àápò wa òjò wa kò rẹ̀ ní bí dáadáa fún wa nínú súnmọ́ ẹ̀mí yóò dà nǹkan rú ni so ká padà síbi ọ̀rọ̀ ó ṣe alùpùpù mùsùlùmí ní àbáwọn kan àwọn àwọn tẹ̀ dárúkọ lónìí ni so ipa pé ẹni yẹn orí wọn ní kíni òkè ara wọn ní but bó ṣe ráwọn ṣe pé òkè àwọn kan rí lónìí súnà but àwọn kan ò rí bẹ́ẹ̀ ó máa ń lọ prógámù náà nífẹ̀ẹ́ mi ní mo lórí IBC kí ni mo mi òun ni wípé IVC lápẹjúwe as body ni mo rí as body to represent àwọn ọmọ mùsùlùmí tán bẹ ń sùn ó wá depend lórí àwùjọ kọ̀ọ̀kan ibòmíì ó lè dáwọn tán jẹ́ sáláfí lọ́lọ́run ní kí wọ́n máa kọ̀ǹtú ẹ̀ ní skul mi ní skul mi ó lè jẹ́ kí àwọn tó jẹ́ eh, oníbídíà ìkwáni láwọn tó ń kọ̀ǹtú ẹ̀ ní níbòmíì àti mọ́sọ̀rọ̀ pa mss generally o náà ivc ní ìsẹ́bẹ̀rí ní ìmórí rẹ̀ tó ti ṣe lónìí sọtẹ́sì ẹlòmílẹ̀ ní ẹ̀sìlẹ́ǹsì tẹ́ ni ò ní rí bọ́ nípa ivc pé à ń criticize torí pé àwọn èèyàn kóra jọ níbẹ̀ wọ́n wá láti different places ní èmi ò rí pọ́ìntì ń bẹ̀yẹn torí pé àwọn èèyàn wá láti different places náà wọ́n lọ jamiu islamiyah ni wọ́n dẹ̀ fún wọn ní accommodation tó ń sun bẹ́ẹ̀ àwọn èèyàn lọ boarding school yìí wọ́n fún wọn ní accommodation bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn so ìyẹn ò ṣe issue but kí náà ń ṣe nínú ẹ̀ kí náà ń ṣe nínú ẹ̀ so ẹ jẹ́ ká mọ àwọn nǹkan tó ń ṣe nínú ibc tó jẹ́ bíbíà súnà then a máa lè ṣèdájọ́ lórí kíni wípé bíbíà ni wọ́n ń ṣe ń bẹ̀rẹ̀ smoking tèmi yẹn ṣùgbọ́n òkè wọ́n ṣe káàpù tó ní bó jẹ́ káàpù yẹn kò ń ṣe kíní àbí àsìkò ọdún àwọn kèfèrí náà ń ṣe wọ́n tó ń ṣe lecture lọ́jọ́ sunday sunday ní ṣe bójú ọlọ́dún àwọn kèfèrí ó ṣe máa ṣe ní tuesday tuesday ní kí ó gbọ́ wa mùsùlùmí ní káwọn kó lọ tó bá lóun mú tuesday tuesday náà ní ọjọ́ ọdún àwọn kèfèrí mi náà tún nínú náà wednesday àwọn kèfèrí tó ń ṣọdún wà ń bẹ àìwẹ̀ ẹ̀kọ́ monday àwọn kèfèrí tó ń ṣọdún àwọn kèfèrí pọ̀ jáde lórí ilẹ̀ ayé so but nísìnyí irú káàpù yìí irú organize ẹ̀ sórí kálukú wá free ẹja sí ìṣe opportunity káfíń kíni káfíń discourse kò ṣe pé torí pé ó jẹ́ ọjọ́ ọdún wọn kí ló kàn á gbọ́dọ̀ ọdún wọn ṣùgbọ́n ọjọ́ yìí ó free kí gbogbo akóra ọjọ́ ní ká benefit ó sì nǹkan tó burú bí yín so kò jẹ́ bí èmi ṣe rí yẹn ṣùgbọ́n káfíń gẹ́ẹ̀tì nǹkan ọ̀kan onípe ẹ̀yìn lè rí èèyàn kan lóní lídíà kẹ́lómi ìmọ̀ rí kò ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nú kọ́ kò tí ì rí nǹkan mílẹ̀ ni ó lè jẹ́ evidence tẹ̀lé fi nọ́ọ̀kì yàn lọ́dọ̀ ti kì í ní pé kì í ti gbé kúrò ní súnà ẹlẹ́mí àríkẹ́ eléyìí ó ti tó láti gbé kúrò ní súnà á ní àpá kò ṣe pé kí ni fọ́ọ̀rọ̀ mo fẹ́ jà àwọn nǹkan yìí tá a bá gbọ́ yé a máa lálàfi ara wa a máa lálàfi ara wa gan kò rẹ̀ ní pé súnà dójútì yóò jẹ fún súnà wọláwàá táwọn àbábá ní tàlíkẹ̀ ẹ̀rìsìn Thank you. náà lórí yẹn ọ̀rọ̀ yìí ti takora wọn ni ẹni kan lórí nínú olórí àwọn ìfọ́ ní ẹ sọ pé táǹṣe náà ni wọ́n ń ṣe <laughs> náà mú sọ ẹni kan nínú àwọn olórí ìfọ́ ní ó tún ẹ̀sẹ̀ tí gbàtẹ́ ni ìfọ́ ní ni àbí ẹ̀tọ́ wá sọ wípé nǹkan táà ń ṣe wọn kálápà sálàfì anything ó túmọ̀ sí pé ẹ gbàgbẹ́ ni ẹ ìkọ́ á nínú ni ẹ̀wọ̀n ní káwọn méjèèjì. ló ti yé mi èmi náà ní ká dárúkọ ẹ̀wọ̀n ṣé ìkánú àwọn sálákì tí wọ́n ṣe mistake ẹ́ wọ́n ti correct ara wọn ọ̀ ìkánú àwọn ìkọ́ á ní wọ́n ṣe kí ni ẹ̀wọ̀n ní ká so ó túmọ̀ sí pé eh, ẹ ti bà pẹ́ tí ẹ kò ń ṣe tá ń ṣe náà ni wọ́n ṣe àrí so náà lórí ìjù ó pàtàkì kí n kọmọ sí ọ̀rọ̀ kan ni ó ní pé ìgbà tí ọ̀rọ̀ ó ṣe ìkọ́ánì ìkọ́ánì tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tó bí àwọn kan yẹ̀yẹ́ àwọn àfa ńlá ní Saudi níbí báyìí wọ́n bí wọ́n ń pè wọ́n ní àwọn àfáà tó ń sọpọ́ọ̀tì ìjọba tó ń bá ìkwánù ní iṣu ṣàpé ìjọba Saudi wọ́n dojú lé ìkwánù ní láti nǹkan bí 2014 2017 kìíní ẹ̀wà lé sọ̀rọ̀ ìkwánù láti jáde láti máa fáyé àwọn ìjọba yìí ìjọba Saudi ní ìjọba Egypt ní ìjọba Emirates ní wọ́n fáyé àwọn so àwọn àfáàdẹ̀ ni àwọn náà ti rí àwọn in tí àwọn ìkwánù kó sí láburú wọ́n ti rí tipẹ́ ló wọ́n ní fatuwa lórí wọn ní more than 30 years sẹ́yìn tán fi sọ̀rọ̀ pa wọn dáadáa ṣùgbọ́n lè tàn padà rí wípé àwọn òmò wípé yìí dáadáa àwọn tọ́mọ̀ wọn dáadáa ni àwọn bí sheikh muhammad aman jami sheikh rabi al-madkhali so ọ̀pọ̀lọpọ̀ àfáà yẹn wá ń bẹ̀rẹ̀ sí padà lẹ́yọ ọkọ̀ ọ̀kan lára ẹni tó kọ́kọ́ padà kan tó kú oníṣègùn bá ọ̀dọ̀ rahimahullahu ta'ala olóbìjẹ́ so that was before 1999 some months or bí two years or so before nǹkan tó kú bẹ́ẹ̀ lára ọ̀rọ̀ ọdún ọmọ iṣẹ́ fàwùsán àti bẹ́ẹ̀ lọ́nà àwọn àgbààgbà àwọn kìíní mi so nígbà tí ó di báwọn àfa yìí náà ṣe rọ́dù tí wọ́n sọ̀rọ̀ against kìíní so àwọn kan nàìjíríà gbà yìí nìyí bẹ́ẹ̀ni tó ń tẹ̀lé àwọn ti àgbáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta sí àwọn àfa mọ́ṣe ń ta sí àwọn ọba so wọ́n yẹ̀yẹ́ àwọn àfa ìyẹn ló múrú èmi kọ́ńtẹ́nì kan that was September 2017 tó wù mí kọ́ńkẹ́ ẹ̀yìn mo dẹ̀ sọ sọ sọ ìkànnà àwọn ìyá kan ló pè mí pé ah, o ẹnìkan ti kàn kankan tó ń gbé ìrújú kalẹ̀ fáwọn èèyàn mo lé mi òun lo Facebook ni lẹ́yìn kí n kàn wá lẹ́kọ̀ọ́ kan kí n kàn kan mi ṣe ń pòsì ṣùgbọ́n bá ti ń padà kan tọ́mọ ẹ̀yá yìí tó tẹ́ǹdì sí mi tó lẹ́yìn yẹn kọ́ ara tèmi náà bẹ̀rẹ̀ sí ní gbọ́n ìpè tí yóò bá fèsì sẹ́lẹ̀ lẹ́yìn àmọ́ iye àwọn ikú àtànjẹ́ sọ̀rọ̀ àfihàn ni wàá gbà tànjẹ́ pẹ̀lú kìlì nítorí ọ̀pọ̀sì àkọ́kọ́ tí máa kọ́kọ́ kọ́ tí máa post sórí Facebook ní gbèsè ayé mi ìpè mo fèsì nǹkan sórí péjì tèmi gángan nítorí mi ṣe nìyẹn so nígbà tí mo wá ṣe nǹkan tí mo ṣe yẹn so ó di pókè àwọn mínà ń dá sí inú àwọn àpá kánúnà ń dá sí inú àwọn ibúráàsì yìí tí nǹkan yẹn ti lọ bẹ́ẹ̀ awára àwọn èèyàn tí wọ́n jẹ́ bí àwọn dàkà tíra mi tẹ́lẹ̀ omi ń dífẹ́ǹdì wọn ipe wọn rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn kíní kankan sẹmínà wọn organize sẹmínà ìtàtòrí ẹ̀ṣẹ̀ sẹmínà yìí ó ní nǹkan tó ń lọ nìbàdàn èkó ní kíní ní ìlọrin àwọn nǹkan ẹ̀ta bá rí bọ́mọ̀ ìyá ṣe ń bọ́mọ̀ ìyá sọ̀rọ̀ àtìmọ̀bí tí nǹkan lọ ẹ̀ lè fọ́ọ̀sù wa láti bá àwọn ará abi ṣe a mọ̀ wọ́n kẹ́yìn tó pàdé láti Saudi ni àjọ ń wòra wa lọ àjọ wọn ń kíra àjọ ṣe dára sí wa ṣùgbọ́n kájọ dáadáa wà papọ̀ ní sàlàfíà ló máa lùmí so issue tí ó wà ńlẹ̀ òní yẹn ṣùgbọ́n àwọn èèyàn sọ fún wa àwọn dàkátìrà èèyàn sọ fún wa ipe táwọn ń sọ làwọn àfáàgbà ní Saudi ń sọ ṣáà èyí tẹ́ bá mọ̀ ipe tó ń sọ kọ́ làwọn àfáàgbà ní Saudi ń sọ kí ló yẹ kẹ́ ṣe ó yẹ kẹ́ kọ́rọ̀ àwọn àpá àgbà wá ọ̀rọ̀ ẹ̀ làwọn ń kó wá là ń kó wá là ń kó wá ìgbà táwọn kan rí kó kó àwọn yìí wá nìyí tó ó bá di pé kìíní ṣe àmọ̀ wọn ni àwọn fẹ́ pé bàkátìrà ni wọ́n kìíní kan ni kan pé kí là ń sọ kí ń òun kọ́ láti gbódòdó dànù abá tún kó nǹkan táwọn àfáà sọ lórí ọ̀rọ̀ èèyàn gbapò ó ṣe pé èèyàn fẹ́ máa mọ̀ ta sí wọn kó kẹ fẹ́ ṣe mọ́ wọn ta ní fẹsẹ̀lẹ̀ ni wọ́n ṣe wọ́n ní sí ẹ̀ ní fi pé èèyàn kan dókítọ̀ èèyàn kan èèyàn kan láti fi dẹ́rùbà wá ní káwá mòdòdó ká sọ nù náà tó wáyé gbọ́dọ̀ dọ́kítọ̀rẹ́tì ni táwọn àfáà sọ pa dọ́kítọ̀rẹ́tì ni Albani primary school ló jáde kò gbapá nìyẹn kò gbapá ní secondary school sí lọ́wọ́ Fourth degree o sí lọ́wọ́ ẹ̀ kámọ́ sọ doctorate ṣẹ́gun báàlì secondary school lóní ṣẹ́kù sẹ́mi first degree lóní mọ́mọ́dọ́ ọ̀bùlọ̀ ábì òtí ẹ̀ nípa ní kẹsàn-án jẹ́ àti tẹ́ bá pàpá ni wọn sọ àwọn wọ̀nyí náà làwọn ń kó ọ̀rọ̀ wọn lórí ìkwánù làǹkó wa tẹ́yìn ń sọ pé tẹ́yìn ń sọ ni wọ́n sọ tó ẹlòmíì ò máa wọn nǹkan wọ̀nyí ọkàn ta fún wọn kò sí kí la fẹ́ máa ta fáwọn èèyàn fún so nígbà tí eh, ayatollah ibrahim ọmọ tán tún wá jáde tán tún wá ṣe fatuwa tó ṣe yí pé ó rin ilẹ̀ dáadáa òmò tó wá fi kọ post tèmi kan wípé ó ti wá jáde ń fi òkè náà fẹ́ sọ ṣé wọ́n á ṣe fún àwọn àfáà yẹn àbí wọ́n á sọ pé kí àwọn tààrọ̀ ọjà mo rò pé pẹ́ǹtì mi clear torí àwọn àfáà sọ pé ntẹ́ ń sọ náà ni wọ́n ń sọ ntẹ́ ń sọ ni wọ́n ń sọ akọ́ ọ̀rọ̀ wa lọ́lọ́dọ́dọ́ ni ẹ̀gbà bó ti ní fatuwa lórí ẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n bá tún àyẹ̀ ní ipò òwò nílẹ̀ tó lé eléyìí tó wá nílẹ̀ ń sìnkí lẹ́fẹ́ sọ so èyí táwà ní ìyẹn náà kọ́pọ̀tà yìí kan sọ pókè àwọn àfá yẹn wọ́n ṣe mistake ẹ̀lẹ́ àwọn pé yíṣu pé àwọn àfá ṣe mistake ìdàpẹ́ mọ́ àní kìnnà ó pẹ̀lú táwọn àfá yẹn sọ ìṣù yẹn láfẹ́ mọ́ sọ́ǹsì wọ́n ṣe pé àwọn àfá tí wọ́n mú wókì fún yín ẹ̀ mọ̀ lò wọ́n pé òyìnkankan náà lẹ́jọ́ ń sọ ìrìn àti táwà ti ní ìṣù pẹ̀lú wọn lélẹ́yìn lórí pẹ́sùn pé ṣé eh, ẹni yìí sì pé wọ́n wá padà sọ wípé protest wọn tako alhamdulillah yushkar lahu dhalik ìtànfẹ́ náà ní gbogbo akájọ dúró lórí òdodo so this na sọ pé no irọ́ ló ń pa o kìíní kan ló ń ṣe ó à ní ìdí tó bá èèyàn ṣe ó ṣe tàrọ́jù lórí nǹkan yìí tó ìtàrọ́jù ẹ mọ̀ mú fún yẹn mọ́ ẹ mọ̀ mú fún yẹn mọ́ ìwà míì táwọn ikú àmì máa ń ṣe nìyẹn èèyàn sọ nǹkan ó dẹ̀ ti kó nǹkan yẹn jẹ ó kó jẹ publicly ó kó jẹ ní kíkọ ní fídíò ní gbogbo èrò ní kòkó jẹ ẹ kò ṣe kìíní kan ètò wọn náà ní láìkì kan ṣe fún ẹ ó ṣe fásiwá kan ní láti ẹ nísìn oṣooṣọkúsọ ń bẹ ó tún wá sọ mí lọ́dún yìí sí ìyẹn ló correct ni èèyàn kan wá ní àfá yẹn ó sọ ipa lè ṣe nǹkan wá ipò ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóṣù wọn lẹ̀ mẹ́ so yìí táà ní fẹ́ káwọn èèyàn ṣe fún wa ẹ mọ́ ṣe kí ẹ mọ́ ṣe ká ṣe fún àwọn èèyàn náà so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọn láwa. Yeah. ní ìgbọ́gbọ́sẹ̀ ẹ̀rọ. walimatu nikah walimatu qur'an ṣe o da ká ṣe nu o ó dìpẹ́ lórí kí lágbàá lórí pẹ̀lú walimatu qur'an ṣé pé ọmọ mi mọ kùránì ká mo fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́nu jọ òun ni ta gbàlérò àbí ọmọ mi á alkùrán òun ni ta gbàlérò èyí tó bá kò kójú ẹnu méjèèjì náà kò sí nǹkan tó burú bí wàlímọ̀tò kùrán kò sí yàtọ̀ láàrin wọn àti wàlímà ìtìdáyì wàlímà sànàwí wàlímà jámíà ìtumọ̀ wàlímà nípìnlẹ̀ oúnjẹ ìyàwó oúnjẹ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń lò fún ẹni oúnjẹ so mo lè decide yìí sí pé ẹ̀yin brọ́dà mi mẹ́wàá mo fẹ́ kẹwàá jẹun lémi kí mo ń ṣe mí ṣe kankan ní ẹ̀nà ń pè ní máàdúbà léde lárúbáwá ni ó lè jẹ́ pé òkè mo travel dé mo ní kẹwàá jẹun lémi so yẹn náà ń pè ní kíni ànàkíyà ó lè jẹ́ pé mo kọ́lé ẹwà jẹun lémi yẹn náà ń pè ní kíni wàkíra so ká fáwọn èèyàn ló ń jẹjẹ èyí tó jẹ́ haramu òun ló ń jẹ òkú wàlímọ́tù nìká oúnjẹ nìká àwọn àfáàrí láàrin kíni ẹlòmí pé wájíbà ẹlòmí pé ní kíni mustahaba so mí mẹ́tọ́ pé wà láyìn tó wà mubaha ni wọ́n so àwọn nǹkan ẹ̀kọ́ ṣe nǹkan tá a máa lè kókó lé lórí but area àbí tí ó kàn lè fẹ́ ní issue òun ni kí àáfà kó impose ẹ̀ lórí àwọn ọmọ kéwú pọ́n gbọ́dọ̀ ṣe ibi tí ìṣù gbọ́dọ̀ wà tó tí ìṣù lè wà nìyẹn ṣùgbọ́n pọ̀ ọmọ kéwú sì ó mọ kùránì ká àwọn òbí ẹ̀ fẹ́ yí ọ̀rọ̀ rẹ̀ ṣe kíní so kí ni nǹkan tó bá kó ṣùgbọ́n káfà pọ́ọ̀tì àwọn èèyàn pẹ́ gbọ́dọ̀ ṣe yìí ìyẹn lèmi ò mọ ẹ̀rí fún ni tó bá ṣe pé wà límọ̀ ni afẹ́ pè so tó bá fẹ́ gbowó pọ́ nǹkan wọn kéwú ni bá láìsí ṣùgbọ́n ìfọ́sí wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe wà nímọ̀ ìní òmọ ẹ̀rí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ àwọn òbí wọn wọ́n fẹ́ yọ kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ wallahu a'lam. nọ́mbà mẹ́tọ̀dì fàẹ́ṣítù ni ó wà pẹ̀lú àwọn tí wọ́n jọ ń play game fúnra wọn yìí so èmi ò fẹ́ kọ́mẹ́ǹtì lórí wọn àtàwọn tí wọ́n jọ ń lò ó so ni wọ́n jọ nájọ mọ́ra wọn ni náà. náà mọ́ ní ṣé ká kọ́ ṣe rọ́dù fún àfáà lórí Facebook àbí lórí Twitter ni àbí lórí tẹlifíṣàn ni àbí lórí rédíò ni ṣóhun ló dáa jù ní àbíkákọ́ lọ bá kò sí tàbí ṣùgbọ́n pé ká lọ bá àfa àyẹn tó bá rọrùn àti lọ bá àbíkákọ́ lọ ẹ̀ òní tó fi dáa ṣùgbọ́n kò ń ṣe mọ́jẹ̀mú ni pé ká tó ṣe rọ́dù fún yàn agbọ́dọ̀ kọ́kọ́ lọ bá náà kò ń ṣe mọ́jẹ̀mú kò ń ṣe mọ́jẹ̀mú tó ẹ pé mọ́jẹ̀mú ni ẹ ní nírú dúdú sheikh mahmood tuwejiri àti sheikh alabani tó jọ ń lọ báyìí àṣà àwọn afá tó ń pè ní ọmọdé tùwé ti rí lára àwọn afá súnà ńlá ńlá ni Sheikh Al-Albani lára àwọn afá súnà ńlá ńlá ni wọ́n jọ ń ṣe rọ́dù fúnra wọn eléyìí ó kọ tí ó ṣe rọ́dù eléyìí ó kọ tí ó ṣe rọ́dù Sheikh bá àzọwá kàfàtà wọn onímọ̀ ti ṣe rọ́dù ọ̀rọ̀ Sheikh Al-Albani Sheikh Uthaymeen onímọ̀ ṣe rọ́dù Sheikh Al-Albani nínú tíra bẹ́ẹ̀ ni ó ṣe kàbánà ṣe rọ́dù ààrẹ lómi so ṣẹ́rí àdàgbàsókè dáadáa ní súnà òun ni rọ́dù fi máa ń dẹ́rù bà wá òun la fi máa ń gbọ́ rọ́dù yé sí pé kí ni ó fẹ́ ṣe ìskọ́ọ̀tù ẹnìyẹn tábàdàgbà tá a gbọ́ yé dáadáa rọ́dù ò túmọ̀ sí nǹkan kan sẹ́ni ò bá ti ṣe ìsáàfin adab fi rọ́dù gẹ́gẹ́ bí ti ìtasọ tí ó di tààyè lórí àfáà kan ṣe mistake àfáà kan ò ṣe mistake ìyẹn ṣe wá di issue àwọn àfáà àwọn wọ́n ṣe rọ́dù fúnra wọn máa mi nà ilà rọ́dù mọ̀mọ̀dúndún alẹ́ yìí ẹ jẹ́ kí ẹ̀mí wa kó fúrí àwọn tá àfa kẹ́mi wa fúrí èèyàn ṣe rọ́dù fún ẹ no problem wọ́n tó jọmọ kí wọ́n ṣe rọ́dù fáfá rẹ má jẹ́ kí yẹn fún sleepless night tó wá lọ́pọ̀tunítì ka rọ́dù yẹn ṣàǹfààní bẹ́ẹ̀ èyí tó bá rí kúwọ̀ náà lè ṣe rọ́dù rí ọ̀rẹ́ nìyẹn ṣe rọ́dù ẹ̀ sọ́dà tó dódò yẹn nìyí á lè ṣe kí ni lè dódìdí torí ẹni tó ṣe rọ́dù fún àfáà rẹ ni kò mọ gbogbo nǹkan tán àfáà rẹ ló mọ gbogbo nǹkan tán so tọ́n tó ṣe rọ́dù fúnra wọn ní ikhlas nàṣíhà náà yóò ṣe fúnra wọn ní òdodo lè hàn ní gbogbo ó lè jọ ọmọ náà papọ̀ ṣùgbọ́n àti tún rọ́dù sí nǹkan míì ibi tá a ti ní pọ́blẹ́mù nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan náà ìrọ̀ gbogbo ẹ̀ gbogbo àná la máa ń ṣe rọ́dù fáwọn èèyàn àfá àtàbá nífẹ̀ẹ́ tó bá ṣe lọ́dún fún yẹn kan à ní complain fà àtàlè tó bá ah, ó fọ́ lẹ́nu tó nípa nífẹ̀ẹ́ àfá ẹjọ́ ṣùgbọ́n tó bá ṣe lọ́dún fún àfá ẹ padà ní ó kẹfẹ́ mọ jẹ̀yí àwọn ẹni ọlọ́run máa kẹ́ni èṣù ẹni tọ̀hún yẹn títí ẹni kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ níbi rùdú tó lọ láàrin méjèèjì mo mọ́ sọ fáwọn èèyàn mo nífẹ̀ẹ́ ṣẹ́kàrà àgbà níbi ọkùnrin wọn láìka àwọn èèyàn ṣe lọ́dún fún ọ torí pé mi fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé afọ́jú ẹ̀mọ́rẹ́ láwọn tẹ̀sí áàtì kan tí kàlùbá ní ó ṣe àbáwọn tẹ̀lé fáàtì kan ẹ̀ ní gẹ̀ẹ́tì ibi tí ẹ̀rọ wà ń bẹ̀ torí pé ẹ̀ lè jòkó kẹ́ẹ̀mọ́ skutinet gbogbo tí kàlùbá ní fi ọdún méjì mẹ́ta fi mọ but this time lórí bá ṣe rọ́pù fún wọn tó ní àbí sọ sọ́ha ẹ̀dọ̀ ìfù ní ẹ̀hẹ́n ó sáré wo síra wọn ní elébi reference eléyìí ó wo reference eléyìí náà wàá wo wàá lè fi mú position tiẹ̀ unlike hadith yẹn sahih ni hadith yẹn sahih ni àwọn kọ́sọ́ wá ní ẹ̀dọ̀ ìfù sọ́kùsọ náà sọ bọ́ọ̀ ni wọ́n ṣe mọ̀ pé sọ́kùsọ náà sọ kò gbára lé gbogbo ṣé kàlùwà ní sọ ni àmẹ́gbẹ́ṣe pé student ṣe fún gbìyànjú gbogbo tẹ̀sí àtẹ̀lẹ̀ ìfàtọ̀wá láti yẹmẹ́ ó ní sàhíà so tẹ̀klídù náà ni afáìṣòro dùn fúnra wọn ní ọmọ kéwú ọmọ akẹ́kọ̀ọ́ yóò benefit kò ní ṣe ta á súnmù lè ṣeéhé àwọn àìlà ṣeéhé so bó ṣe yẹ kó rí ìrẹ́ ọlọ́wà yìí náà ẹni tó jẹ́ sọ̀pọ́tà jamaatu fọ́á nínú tó ń dìfẹ́ǹdì wọn ó ti èmi ò lè rẹkọmẹ́ndì wá sí ẹni yẹn tó ti ní ilé rẹkọmẹ́ndì wá sí náà lóòótọ́ kan wà òun náà ní wípé ọ̀rọ̀ tí èmi àti sheikh abdullahi tàbíjọ sọrí ẹlòmí understand àfáwà bá mi lé wọn kí mi ní wọn wá bíbí tì mí ọ̀rẹ́ ní báyìí báyìí àwọn aṣọ lọ́dún fọ́rọ̀ mi wo ní ẹ̀ṣọ́ lọ́dún màá gbọ́ màá ṣàǹfààní bẹ́ẹ̀ ìfẹ́ kébí náà ṣòro dùn lórí ẹ̀ màá ṣòro dùn àwọn ẹ̀kọ́ ni so wọ́n sọ àjọ mọ̀ àjọ mọ̀ pẹ́lú àwọn àṣòro dùn so bẹ́ẹ̀ lómi ṣe mú kíní ẹ̀ kò ń ṣe nǹkan tó le tó wọ́n ẹ̀ èyàn tó ní sí màá ṣòro dùn ọ̀rọ̀ yìí jàzákàlá òfẹ́ra mọ́ expect ẹ̀ expect ẹ̀ máa benefit ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi náà bá sọ tèmi náà wọ́n náà rí benefit onipe ibi pé níbi ìjókòó a ṣe ní Kòròdú lori sọ̀rọ̀ ń pa àwọn lórí pé gba ọ̀rọ̀ eh, ọ̀rọ̀ lọ́dọ̀ onídíbíà àwọn àfa àfẹ́ni mọ́gbà lọ́dọ̀ rárá ó ó wà ṣùgbọ́n wọ́n kéré gan-an that is why separate láàrin ẹni tó ń pèpè sí bídíà gan-an àwọn tẹ́ni ẹ bá jẹ́ dáyé àtẹni tó ń jẹ́ tó ń pèpè sí bídíà ìyẹn ló pọ̀ jù níbi ọ̀rọ̀ àwọn àfa aládìí náà kéèsì míì ni wípé ṣé ẹni yìí fi tí wọ́n gbà ní fi ẹ̀yìn nìyí ṣé olùpèpè ni àbí kò ń ṣe olùpèpè ó lè mọ́ sẹ́ni gẹ́gẹ́ pé olùpèpè ni gẹ́gẹ́ mo ṣe máa pèjú alẹ́ kan ní ti pé mí lè rí ẹ̀kan lóní súnà lápèjú èyí kó jẹ́ pé ẹni ọlọ́dọ̀ àbọ̀ àwọn orí lóní súnà kò dá kọ́ ìdàmírú wípé kí ni ipe oníbídíà o àní ṣe báyìí pẹ̀lú àní ṣe báyìí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n this particular person ní mi ìrí lóníbídíà kò dá principle yìí wà ń lẹ̀ ṣùgbọ́n ṣe ẹni yìí ní ṣe example ní lórí principle yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ afá aládìsí ní wọ́n ní wọ́n gba àdìsí ẹni tó ń pèsè sí lóníbídíà rẹ̀ so ìyẹn wà bẹ́ẹ̀ adẹ̀rẹ́ àwọn tó sọ pé no lókùnmọ̀ tí ò bá ti gba tí ó yí àyíyádà bíbíà rẹ̀ wá ara àwọn tó sọ ìgbà so ìkanu so lórí ìyẹn Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn sì síbi pé tí kò bá ń ṣe nǹkan tó ṣe pé nǹkan tó gbà ó ti sìn tí ó bá ti ṣe nǹkan tó ṣe pé ó sọpọ́tì dídí ààrẹ ìfọ̀ àwọn tẹ̀kún fẹ̀ lójú díẹ̀ tó bá gba nǹkan tó ń sọpọ́tì mọ́dáàbù eh, tó wà ṣùgbọ́n mọ́dáàbù yẹn náà ni mọ́dáàbù táwọn onísúnnà ń bẹ lórí ẹ̀yìn for instance sì kí ṣe kó gba àdíìsì wa nípa fàdọ́ ìwà ánì rọ̀jọ̀láwà ni tó fi sọ̀rọ̀ ń pa á lè dáadáa tó fi sọ̀rọ̀ dáadáa ń pa àlì rọ̀jọ̀ láwa kí ṣe ìgbà wa a nì náà dẹ̀ ní lọ́dọ̀ onísúnnà èèyàn pàtàkì ní in tó gbà wá yẹn nìyí kò ta kó nǹkan táwọn onísúnnà wà lórí ẹ̀ ṣé kàràbá nígbà pé kí ni a lè bá tó bọ́jọ́ pé kí ni nǹkan tí ṣe ìyẹ̀ sọ ní in tó sọ̀kọ́ ti marabu ẹ̀ ni then mo wá sọ̀rọ̀ ń pa pé ṣàlè lọ kẹ́kọ̀ọ́ ibi tí mo lọ gan yẹn lọ́dọ̀ onídìlíà ṣàlè lọ kẹ́kọ̀ọ́ kò ṣàdí tí mo tún sọ́ńsí o tí a lè lọ kọ́ ẹ̀kọ́ generally lọ́dọ̀ onídìdí àná mo sọ̀rọ̀ ń pa ẹ́ mo sọ táwọn àfáà sọ mo dárúkọ ṣe kù fèmí wọn á mẹ́sàn Sheikh Albani lára àwọn tó sọ yí pé tó o bá strong tó o bá strong o lè ṣe kíni o lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ onídìdí à ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ikú àtàn ń béèrè béèrè ṣé lẹ́bù ẹni tó strong iná wà àbí lẹ́bù ẹni tí ó strong jẹ́mọ́ ẹ̀dá mi lóhùn ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni tí ó strong ni so ẹgbẹ́ lómi ọ̀sẹ̀ pé ẹgbọ̀ eh, ṣẹ̀bẹ́ yẹn lọ lé kéwu bíbí àní ìbẹ̀lẹ̀ fi kọ́ ha èmi mórí bọ́ ni ọlọ́run ló ṣàánú mi àmọ́yọ ọgọ́rọ̀ tí wọ́n mórí bọ́ lórí kókè ibi tí àwọn àbá lọ làwọn náà lọ so tàwọn wá rẹ̀ èèyàn méjì nínú èèyàn ọgọ́rùn tó ṣe fún ọlọ́kẹ́ lọ́dọ̀ oníbíbíà táwọn ṣe kíni táwọn mórí bọ́ ṣé àátìyàn ṣe standard so ló jẹ́ pé mọ́kìkù tèmi bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ní pé ẹ má kéwu lọ́dọ̀ oníbídíà not nahu not sorfu not balaga má kíwú lọ́dọ̀ oníbídíà so ṣùgbọ́n tó bá rẹ̀ yẹn kan tó lọ kíwú lọ́dọ̀ oníbídíà ní àwọn àfá tó jẹun kánú wọ́n fi yẹn ṣe yá stick kàákọ́ra àwọn tó ṣe pé kí ni ó strong táwọn àfá mi sọ ipò lè lọ bó tẹ́ bá àwọn àfá mi ó gbà yẹn náà wọlé torí pé Imran bin Shaitan ní àfá aládìsí kò sí tó sọ ní kàrí jíjú pé kí ni ó lọ fẹ́ kárìjíyà ó dẹ̀ change ẹ̀ ni so àmọ́yé àwọn àfá ńláńlá tó ṣe pé ẹlòmíì ní bídíà ó rá sínú ìgbésí ayé rẹ̀ níwọ̀nba látara kó ní kíni abdulrazak sọ̀nà hání ni bolo ti ní tàṣọ yíò díẹ̀ tó lọ́la rẹ̀ látara àfá kan nínú àfá tó tó gbàdí lọ́dọ̀ ẹ̀ ni olóṣèlú tẹ́lù jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfá àtẹni mọ́ gbà kíní lọ́dọ̀ oníbídíà mọ́ lọ́tọ́lọ́dọ̀ oníbídíà á ní gbàdàmù pátápátá then àwọn tó sọ pé kí tó bá strong ní ọ̀rọ̀ tí wọ́n náà ní kíni oníwájú tí wọ́n pọ̀lọpọ̀ àtà máa ń béèrè ìbéèrè yìí àwa àmùníwá tó ṣe pé tá a bá dán wò ní ẹ̀kàn ti rí pé ó ti sálàfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bá di mọ̀rìkàzí yóò bá di mọ̀rìkàzí ó ti sálàfí tẹ́lẹ̀ ó di mọ̀rìkàzí olóòbá mọ̀ sọ kótíkótí ní ẹ̀kíní kankan wọn so agbègbè bẹ̀rẹ̀ ẹgbẹ́ kí a wò dáadáa so wallahu a'lam pẹ̀lú mo lọ́sọ pẹ́sàn láti rí lórí ilẹ̀ láwọn àti ọkọ̀ ilẹ̀ ká pẹ́sàn lórí ìtàwọn àgbà ẹ̀ pátánárì ẹ̀ lùsẹ̀ ní fífi nọ́mbà mo ti ara yìí mọ̀ ọ́ máa ń rí lẹ́yìn program zero eight zero three five three two eight seven zero kí ni èmi dá yín lọ ẹsẹ̀ ìgbésẹ̀ ìrìn àbí ẹ̀sẹ̀ tó ti àkẹ́kẹ́ tó now last question. òkè nọ́mbà zero eight zero two òkè na kwẹsàn yẹn ni pé ẹyìn ọjọ́ ẹ̀fẹ́ létí mi. zero eight zero two jàmbá ẹ̀fọn tó wù ẹni kí ṣe kàbílẹ̀ ìwà ọ̀dá ẹ̀ ìwà ọ̀dá ẹ̀ Pẹ́ṣà wọn ni wọ́n bùn mi pé kí n dáhùn tọ́wọ́ má ṣe dáhùn mẹ́bàá mi gbà. Ṣẹ́rí gbogbo àwọn àǹfààní tẹ́sí fi fún aláàárọ̀ kọ́lọ̀ ń jẹ́ ká lè gbọ́ yé ẹ̀kọ́ ní sáńdì wá débẹ̀ ní ṣókí lórí pẹ́sẹ̀ pé ṣé gbogbo èèyàn náà ló lè ṣe rọ́dù èmi ní personal opinion táwọn èèyàn ti mọ̀ mo sì máa ń rí sí ìtẹ̀ màá sì tún sọ màá sọ ní màá sọ ní màá tún wá àdìgbà ṣe rí bóyá tó níbi social media ti wà ká gbọ́rọ̀ ẹ̀sìn gan kúrò ẹ̀yin ò rí pé lórí social media tẹ́ni iṣu bá ti dé comment táwọn èèyàn gan máa ń fi kalẹ̀ síra wọn gan toxic comment ni ká mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn pé you are mad you are kíní kan ìyẹn náà ó sábà affect àwọn èèyàn tán fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀sìn náà níbẹ̀ sẹ́yìn tó bá ṣe pófin bá ṣe é ṣe ni pé anybody tó bá ṣe rọ́ọ̀dù fún onímọ̀ kan kó jẹ́ kíkọ yóò sọ ọbẹ̀ jẹ́ bíkọ́ sẹ́yìn èyàn èébú tẹ̀yàn lè bú ní sísọ kò lè rí ibú ní kíkọ bíkọ́ sí ṣe ń bẹ̀rù náàwù tí ń bẹ̀rù sọ́rùfù tí ń bẹ̀rù gbogbo yóò jẹ́ kó lè ẹ̀hẹ́n ẹgbẹ́ pé ìyàkúlù ah, ọdún ní kèsè ìyàkúlù wàhálà tí ó ṣe lórí rẹ̀ kọ́dà bí ò bá ní ìkìláàsì yóò fi lẹ̀ ṣùgbọ́n sísọ tẹ́gbọ́ sísọ yẹn ó lágbára àìsàn ńláńlá ni àǹtẹ́bàdẹ̀ rí di only weapon tá à ń lò di only solution tá à ń fáwọn yẹn náà ni pé ká ní ikhlas kálánìyàn dáadáa torí pé kò sẹ́ni kankan tó lè tó mọ ikhlas yẹn ó jẹ́ káwọn yẹn máa take it for granted pé ṣe bẹ́ẹ̀ ní ká ní ikhlas ni èmi ní ikhlas sọ láti solve ẹ̀ solution tèmi ni kókó ní pé yóò ṣe rọ́dù tẹ́rí ikhlas yìí ẹ jẹ́ ká fi kíní kà sí ọlọ́run ọba kẹwàá lọ́sùn ọ̀lùjọ̀mọ́ lọ́lọ́run ọba ló gáìdì wá sí pé ìlànà wọn bọ́lá ọba ti gáìdì wá sí ara ìlànà wọn ni pé wọ́n mójútó al-asma wa sifat ọlọ́run ẹ jẹ́ kó sípẹ́ ní bọ́ọ̀dì gbogbo mùsùlùmí àtẹ́ntó tẹ́ já àfà sí àfà tẹ́ rí àwọn asma Allah wa sifatu yẹn tí ó máa jẹ́ kí títóbi ọlọ́run ọba kópọ̀ lọ́kàn yàn ká sọ́dì ìfúnma rẹ̀ ọlọ́run ọba ní ashahid ọba tó tó ó ń witness ní táà ń ṣe kọ́ àbẹ́lòmí ọba sẹ́ńbẹ́ káṣe ìsìnkọ́rọ̀ ìbítọ́lọ̀ tó ṣahir ṣahir ṣahir ṣahir ibn Qur'an káwò pé kí ló mìn káṣe ìsè ìdọ́rù ẹ̀ nígbà tábà fẹ́ ṣe anything ọlọ́wọ́ bá ní arọ́kìb ọba tó ń rí wa bí kò sí rí wa ọlọ́wọ́ bá ní ọba tó ń gbọ́ wa bí kò sí ẹ jẹ́ ká internalize àwọn sìfáàtù ọlọ́run ọba yìí lọ́kàn wa Qur'an sọ pé wà máa takunu min shani wà máa tatlu minhu min Qur'ani wà la ta'maluna min amalin illa kunna alaykum shuhudan istufiduna fihi kò ní sí nǹkan kan tẹ́ kí Qur'an lẹ́kẹ́ ni o ẹ ṣe ẹni iṣẹ́ kankan ni o ẹ ṣe nǹkan kan ni o ọlọ́run ọba wà mẹ́mbà tẹ̀ ń ṣe àwọn nǹkan tí ó máa build gbogbo nǹkan tá à ń pè ní ìkíláàsì ni because nísà àwọn yẹn máa ń take it for granted ni class uh, uh, ọlọ́run ẹ gbọ́ ọlọ́ọ̀bá yóò tún kọ́lá yóò kọ́lá ọba tún rí ẹ wo bó ṣe máa ń rí ìdí mi padà ọ̀dọ́ àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́ máa ń kọ̀ nǹkan tó ń ṣe àmì àtẹ́rí yẹn tó bá kọ̀ nǹkan pa yín àdìlọ́pọ̀ tẹ́ bá pè ta ṣẹ́ẹ̀kì ọkọ̀ sí nǹkan yóò sì dìnnà ah, ẹ ẹ no kì í ṣe tí mo mí nìyẹn kọ́ mo mí ẹ mà yóò máa bẹ̀rù èmi kò dé bẹ̀rù ọlọ́run èmi gan kò tó fẹ́ kí n bàjẹ́ kò fẹ́ bàjẹ́ lójú mi ẹ́ torí ẹ̀ láti rí pé àwọn rùdú táwọn sọ́lá fún ṣe fúnra wọn ni àwọn àwámù ò sí ṣẹgbọ́ àwámù ò ní nílé ká ẹgbọ́ onílé ká gbogbo wa ní lálé ká wa láti ṣe rọ́dù ní lárúbáwá bí ó ṣe lè tó bó kọ́ lárúbá jù bẹ́ẹ̀ lọ fẹ́ ẹgbọ́n bẹ́ẹ̀ bá rẹ̀ kó sagbárí gidigidi bó ní ó ṣe àwọn olùdókòwò sísọ sísọ sísọ ìlú ìrọ̀lá àkọ́kọ́ ká lo àwọn àfúnáwà sí fáàtù ọlọ́run ẹ́ báyá káwọn àfáà náà tó bá iṣẹ́ kan pé gbogbo àwọn ọkọ̀ yìí ó nítumọ̀ ó sì ní nǹkan tó fẹ́ ṣe ń gbèsè ayé wa alákọ̀ọ́kọ́ nù gbogbo èèyàn ni ó ṣe é èmi máa ń sọ ma tí ó ma nùsùsù ọlọ́run báyìí ànábì sọ báyìí láìrì fà sẹ́nìkan pàtó gbogbo alájọ ní ìwọ náà bọ́ sórí social media bẹ́ẹ̀ni kaba sọ nǹkan ìwọ́n pípọ̀ kọ́rọ̀ ọlọ́run sọ pé yá ayé ọlẹ́dí iná àmànà ìṣẹ́nìbó kẹfì rọ́mìnà bọ́n ẹni kẹ́kọ̀ọ́ ní kò tá a padà fún sọ pé tọ mẹ́sẹ́jì tèmi general ẹ wọlá tajassasu ìwọ kó sí ilé ìpẹ́tọ̀ ìwọ náà mú tẹ́ ń bẹ́ àbí ìwọ náà fún mọ́ general everybody lè ṣe lé ṣùgbọ́n sẹ́yìn ọ̀tọ̀ ní pé ìkan wà general káwọn fẹ́ gbé pé a fẹ́ gbé lórí ẹnìkan ó níbi ìmọ̀ ṣé bó ṣe bẹ́ẹ̀ ní ṣe rí bó ṣe pè náà ló ṣe rí ẹ̀ táwọn nǹkan bẹ tó mọ̀ táwọn nǹkan bẹ tó mọ̀ dẹ́yìn sẹ́ẹ̀ tó fi wá ṣe rọ́bì tó fi kọjá la ó ṣe dúró bí general yẹn ọlọ́wọ́ fẹ̀ kan níbi ọpẹ́ kí ló dé pé lágbájá in particular ìwọ ò ṣe rọ́dù fún rọ́dù kìfáyà ni pé a ah, ẹnìkan yìí sọ̀rọ̀ òde ṣe tó bá pé bẹ́ẹ̀ ni kí là ń sọ fáwọn tàbílíìgù fún ṣébi ní tàbílíìgù sọ fún wa nánu pé ọlọ́run ń bi wá tó wà ń Sókótó tàbá sì jáde sọ́dọ̀ rẹ̀ tàbá sì wà ń bàdàn ṣébi gba ọlọ́run ní bí èmi nípa àwọn ará Sókótó Ìbàdàn yìí gápọ̀ jù ṣébi ọgbọ́n tó náà fẹ́ dá fún wa nánu tó bí máa lọ ìgbà táwọn ìkwánù táǹsọ náà tọ́kọ́ bẹ̀rẹ̀ ìkìlábọ̀tù ìsìlámíyà pé ìkìlábọ̀ ọgbà àgbáyé ọgbọ́n tọ́dá fún aláàánú pé ọlọ́run bó bí wá táà bá ṣiṣẹ́ bí ìkìlábọ̀ ó ṣe wà ebi táǹsọ náà nù wà káwọn ṣe ṣírkù ká ṣe tàwíìdì sórí khalifa ọ̀nà khalifa ọ̀hún bọ́lọ̀ bá ṣe tán yóò yẹjọ́ àwọn èèyàn tí ó ṣe bí ò bá bẹ́mi láyé ọlọ́run lè bèèmí kí n dọ́dọ̀ rẹ̀ pé tó fi kú gbogbo mùsùlùmí àgbáyé òní khalifa kan bó ló ṣe kàn mí ìtẹ́ ìsẹ́yìn sàlàfí tẹ́ fi rún wọn nù fi rún wọn jọ náà lẹ́yìn náà kó sí kódà àwọn ipò àmì ìbẹ̀ wọ́n tàwíl ọ̀rọ̀ tó tóbi yóò ní ha wọ́n fẹ́ bá sàlàfí ní torí kó fẹ́ sọ́rọ́ dùn N'i o wò lè bá sàlàfí yà jẹ́ yàrá rẹ̀ dẹ́n kò tún bá tẹ́ wa wọ́n lè mí máa ń sọ bí pọ̀lọpọ̀

so kìí ṣe gbogbo èèyàn ni ó ṣe èyí tó gbogbo èèyàn lè ṣe náà ni èyí tó wà general yìí bó bá ìsọ pé gbogbo èèyàn náà ni ẹnìkan mo sọ rí ó ní ẹ kílẹ̀ rí tèmi ó ní kàlámù bílá burhani pé ọ̀rọ̀ tí lẹ́rìí nígbà tó wọ́n fẹ́ mi lẹ́rìí ó nígbà sọ́nà wọ pé á ní nǹkan yóò dà fún ọ á ní ṣé tàbílìgù náà wà mọ́ alhamdulillahi rabbil alamin tí lóye tó bọ́ sí mẹ́sàájú tó ní kọ́ lọ lè kọ́ mọ́ kó ní kó wọn níjẹ̀ áyà kan náà ti tó ìwọ́n ní kó lọ kọ́ mọ̀ ní torí kó wọn pa burú mi bẹ̀ tó lè dálẹ̀ kọ́nà ọba gẹ́tà alhamdulillahi rẹ bí láìtì yóò padà fi mí ìtìtì òsì lẹ́ mo wá ní òkè mọ́jìgbò á bẹ́ẹ̀ kọ́ ibi tẹ́yàn bá mọ kọ́kọ́ bira rẹ gbọ́dọ̀ fẹ́ ṣe nǹkan kan ṣé kí ní í ṣe fádùn àìní ni àbí fádùn kìfáyà pé nǹkan tó sọ pé tí n bá ṣe ọlọ́run ọbó fìyà jẹ mí àbí mo ti tọ́ sí ya àbí táwọn kan bá ti ń ṣe wọ́n ti bá wa gbé sọ pé fádùn kìfáyà ni ẹni tó bá mọ̀ ọ́n ṣe náà nẹ́ẹ̀fì kọ́dọ̀ ò lè pe attention ẹ́ mọ̀ kálukú náà fẹ́ ṣòòtì ẹ̀ láti ń kàrà á mọ́ wọ́n náà alam kìí ṣe fún gbogbo èèyàn èyí tó jẹ́ gbogbo èèyàn èyí tó wà general pé a ah, nǹkan báyìí ṣẹlẹ̀ láwùjọ wa wala taqrabu zina law kana fahishatan wọ́n náà ti ṣe dáwà ẹ́ àṣọ gbogbo dáwà everybody ló lè ṣe ìdí ibi ìbàṣẹ máa àmọ́ pé ó kú individual ẹwọ ọ̀rọ̀ táwọn ṣe kí wọ́n máa sẹ́sì gbọ́sẹ̀ ń sọ lọ wọ́n fi tọ̀sílù sí wọn pé eléyìí ní kọ́ ìdílé sẹ́rí kí wọ́n kú yúdù yìí jẹ́ òlàdọ́bẹ̀ẹ́ kọ́dà bá wà lálàáfíà nípa bá mọ̀ ń pa ẹ wo ọdún tá a ti wà lórí nǹkan pé gbogbo tá a sọ pé wá ta tíráwò yàtọ̀ lájọ́ tá a ní kàfà ẹ ní ìsìn tàbá mú ilé ìní sùn pé ah ọ̀rọ̀ tó fẹ́ sọ ó ti fẹ́ jọ tàwọn tẹ́nìkan ó pé ẹ tọ̀kẹ́ kó ṣe ti ọmọ mò ń sọ o kẹ máa sì mí gbọ́ kí ló ń dẹ̀wò lábẹ́ àbẹ̀ sí ti ra wa gbọ́ àmọ́ torí fún kálukú ti gbé e sórí táwọn tó bá ti kọ̀rọ̀ táwọn àbá kan yóò fi ìfẹ́ bóun ṣe káyìn bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ gbá nìyẹn tẹ́ bá ti gbá kàlàfíà yìí ò ní kàlàfíà yìí ò kò ní chairman kò lásẹ̀mblì kankan pé ah, ah even wọ́ọ̀dù yìí yọ yàn fún omi ẹ̀ gan tí kì í bá ṣe kó bá di kí nígbà kò yẹ kí wọ́n gan súnmọ́ yes taziru náà lánàá fẹ́ pé ẹ sọ́ra o nǹkan báyìí lè ṣe yín o nǹkan báyìí lè ṣẹ̀sìn yín o níbi nǹkan tí lágbájá ń ṣe o ẹ táwọn kan báyìí ti ń ṣe káwa máa báwọn positive things tá à ń ṣe yẹn ká máa bá a lọ so wọ́n láwọn àlàǹfin mọ́fọ́rọ̀ gbùdúgbù sí everybody èyí tó wà fẹ́ lúgọ̀dì ní Kùránì àti sunna ẹ bó bá ti gbọ́ ọyé ma ìwọ sáà ti kà á ìwọ kọ́ ìwọ sọ kọ́ ní English kọ́ ní kìnnìkan èyí ò general èyí tó bá mọ̀ kó o bá ní full knowledge ń pa rẹ̀ má dà sí tó wàá da ipa burú tó wàá dálẹ̀ yóò wá ju oṣù lọ Muhammad bin Abdullah Al-Farisi nínú àwọn ọmọ kéwì Imam Malik rahimahullah kọ́lé ìyá di muhammed tàbísígùn madari ó kọ́ lẹ́tà sí Malik pé àwọn bídà ń bẹ́ lu àwọn òun wá fẹ́ ṣe rọ́dù kù silicon Imam Malik wá ní advice tóun ó fún ọ ni pé tó bá sì kó bá jẹ́ gọ́ọ̀bìtì sagbára rẹ̀ kà tó lè ṣe rọ́dù fún wọn ṣé kó bá sí lágbára rẹ̀ má ṣe o kó má ṣe pé ẹni tí ó fẹ́ kan nímọ̀ tó ní ó ṣe rọ́dù fún bídíà tó padà wá rí tóun bùn nímọ̀ yóò wáyé káwọn bídíà tó wá lé sí pé ṣé gbogbo ẹ̀rí dára sára nì sẹ́mọ̀ pé ṣé gbogbo ẹ̀rí rẹ̀ náà nì kó wá rán o kó wá ń sọ ti rán àwọn súnà ẹ ọ wá ní ẹ onífẹ̀ẹ́ inú ni ọ onífẹ̀ẹ́ Imam Malik advice ẹni ẹ̀ta dì náà nípa fẹ́ ni ẹ̀rọ pé ẹni tó bá nímọ̀ ó sì mọ̀ pé òun lè wù sáàndì gbogbo ẹ̀rí wọn tí ì ṣe pé bóyá òun náà kù sí bí ìmọ̀ràn tó táwọn fídíò tó wá ti lé lórí nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bá kó fi sọ̀rọ̀ ẹ̀sọ́ wa kó mú wa dúró lórí òdodo kó sì fún gbogbo wa ṣe àwọn pẹ́sùn ní yóò táwọn ohun nǹkan wa ó ti máa ti sàn láti dá àwọn ó pọ̀ gbogbo ẹ̀dá ọ̀pọ̀lá rẹ̀ kà